àti um, wo ọdún ní ojú ayákùnlá <laughs> kí ni àwọn tí ó lẹ́tọ̀ọ́ àbí tí ẹ̀sìn sọ pé kí mùsùlùmí kí ń ṣe ní ọjọ́ ọdún aláàbùkalẹ̀ wọ́n fún ọdún. وعلى آله وصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله Allah, wa ta'ala. àtọ̀rọ̀ àsọ̀látù fún alábìwà Muhammad sallallahu alayhi wa sallam na kí ni àwọn kan tí ẹ̀sìn làkalẹ̀ fún wa tí mùsùlùmí máa ń ṣe ní àsìkò ọdún pàtàkì jùlọ ọdún ìtúnu àwẹ̀ èyí tí ó súnmọ́ wa pẹ́kipẹ́kí kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó dẹ́mi wá sí kó sì ṣe nírọ̀rùn fún wa káṣọdún náà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà àti àrísìkí àti àlékún ìmánì àkọ́kọ́ kí a mọ̀ ìpè nínú kan tí ẹ̀sìn là kalẹ̀ fún wa tí a máa ń ṣe nínú ọdún ìtúnú àwẹ̀ òun náà ni ká yan jaka zakato fitiri àwọn yan ni lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà lẹ́rú àti ẹni tí kò ṣẹrú tí a yọ dédé múdù mẹ́rin òun ni fún orí kan tó ti dédé 2.5 kg bákan náà tí ó bá ti tí òun bá ti wọ̀ ní ọ̀la torí pé a ti gbọ́ kéde pé wọ́n rí oṣù lálẹ́ tèmi tó túmọ̀ sí pé ọ̀la nìyí lára oṣù àwẹ̀ òun náà ni ó wà tí òun bá ti wọ̀ lọ́la yíyọ jákà ó ti di ọ̀ràn yàn lórí oníkálukú wa gẹ́gẹ́ bá ṣe ṣe ní àlàyé tí a yọ fún mùsùlùmí tó jẹ́ aláìní tí ò ní tí ó jẹ àbí tí ó mu níjọ ọdún àbó ní tí kò tó tí a yọ fún bákan náà kí a mọ̀ dájú pé ẹ̀sìn fẹ́ ká yọ síwájú kó tó lè pé akínú ìdì bí yẹn bá yọ lẹ́yìn tí ó ti kínú ìdì tán sàárà lásán ni ọlọ́run bò ní gbẹ̀gẹ́ bí zakat lọ́wọ́ rẹ̀ bákan náà ẹ̀sìn fẹ́ fún wa náà ní abẹ́lé yìí wípé yíyọ jákà yìí ó jọ ọ̀ràn yàn torí pé òun ni tí òun nílẹ̀ nínú ẹ̀sìn kò sí tíra kan tá a ṣì nínú àwọn tíra ẹ̀sìn tá a ní bámbẹ̀ wípé ọlọ́run máa fi ṣe àfọ̀mọ́ fún gbogbo gbàwẹ̀gbàwẹ̀ lọ́kùnrin àti lóbìnrin níbi àìsọdá àìṣedá tó wáyé bá oníkálùkù wa nínú oṣù àwẹ̀ ẹ̀rí náfìlà jímọ̀ gbẹ̀yìn tán máa ń yàn ní nínú oṣù pé à jímọ̀ tó gbẹ̀yìn Ramadan kan bẹ́ẹ̀ o eléyìí kò nílẹ̀ dé ọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam anábì ò mọ̀rí kiri kódà yẹn lè títà fíkìú tí ó kọ́ wa bá ṣe sin tẹ́ bá ń bẹ̀ tẹ́ bá ń bẹ̀ jẹ́kàsì nìyí a yọ nínú nǹkan tí a máa ń jẹ ní àwùjọ oúnjẹ ìlú la fi yọ bí ìrẹsì bí ẹ̀wà bí gàrí bí èlùbọ́ bí ògì gbẹrẹfú bí sẹ̀mó indomie spaghetti gbogbo tí yẹn bá ti máa ń jẹ tó jẹ́ oúnjẹ gangan tí kìí ṣe àsọmọgbé oúnjẹ a kì í yọ jákà látara àsọmọgbé bíi kóòkì bíi fanta bíi òróró bíi epo pupa Eh, bíi ṣúgà àwọn yẹn asọmọgbè ni bíyàn bá rí ṣúgà yẹn lè mú gàrí rárá ilé mú ṣúgà ilé mú gàrí àyè ṣúgà ọlọ́run fi fi pa ni ọlọ́run fi fi pa wá so asọmọgbè oúnjẹ kò sí àìjẹ jákà níbẹ̀ oúnjẹ gangan la máa fi yọ jákà ẹ̀jẹ̀ ká mú ní ọ̀kúnkúndùn ọ̀pọ̀lọpọ̀ wà láàkákún ọ̀ràn yẹn ni tíyàn bá ṣe yóò jẹ ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọmọ eléyìí pàtàkì fún wa anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní òun ṣe lọ́rọ̀ yàn lè wà lórí àtìmọ̀ ànábì ò lè ṣe kankan lọ́rọ̀ yàn àti tọ́lọ́ bá ní kó ṣe lọ́rọ̀ yàn tó túmọ̀ sí pé àìṣe yóò di ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni tí ò bá ṣe ó ń bẹ lórí ọkùnrin lórí obìnrin lọ́mọdé lágbàlagbà lọ́mọdé àti ẹrú kódà kó jẹ́ ẹrú èrò nìyẹn ní lábẹ́ ìyá yọ jákà ìyá yọ fún ọkùnrin ó yọ títí ẹ ṣùgbọ́n tí ó bá sí ìkápá lórí ìyàwó ilé baálé ilé yóò bá yọ tí ó bá sákápá lórí ọmọ baálé ilé yóò bá ọmọ náà yọ eléyìí ní àlàyé ṣókí lé ọ̀rọ̀ jákà tọ́ a kì í yọ àti ìjọ ọdún lóòótọ́ wa lè mọ ráwọn àlàyé kan pé ọjọ́ méjì bìfọ́ ọdún ọjọ́ kan bìfọ́ ọdún ọjọ́ mẹ́ta bìfọ́ ọdún eléyìí ní ìpèsè kan tí ó rinlẹ̀ torí pé abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma tí wọ́n bí pígbà wọn ló máa ń yọ ó ló máa ń yọ ní okùjọ́ méjì àbí okùjọ́ kan ó máa ń yọ ìyẹn ni tọ́pọ̀lọpọ̀ rí tọ́fẹ́sọpá lè yọ lókùjọ́ kan àbókùjọ́ méjì fún kínní ṣùgbọ́n òun náà lè yọ padà wá bí pétọ̀ àwọn ta ló máa ń yọ fún lókùjọ́ méjì àbókùjọ́ kan ó ló máa ń yọ fún àwọn tíjọba yàn tí wọ́n gbà àwọn yẹn máa wá ha níjọ ọdún nísìnyàwó láwọn àkàtí ìjọba yàn fún tí ó mọ̀ gbà lọ́wọ́ wa tó bá rí bẹ́ẹ̀ àìyọ ní ìjọ okùnjọ́ méjì àbókùnjọ́ kan àti tàbá mọ̀ pẹ́tọ̀ ẹni tá a yọlé lọ́wọ́ òun wọ́n sì bá gbé fún ẹni tó fi ṣọdún ìdúgbò oúnjẹ ọdún mẹ́pẹ́ bẹ́ẹ̀ ara wọn àfáàmì tí wọn àfáàmì sọ pé a lè yára sí mú ara àwọn kan lè yọ mú ara àwọn kan lè yọ níbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ oṣù Ramadan gbogbo eléyìí kì í ṣọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ lẹ́ẹ̀ lẹ́yìn náà eid kété tóorùn bá ti wọ̀ lọ́la kò sí páàṣọ oṣù kankan mọ́ a nídìí oṣù mọ́ nfiye èlé ńlá nídìí oṣù kò sì yọ tọ ọ̀la alábìnrin ká mú ọ̀la ká fi kún oṣù oṣù ti di ọgbọ̀n tọ tóorùn bá ti wọ̀ lọ́la láti máa gbọ́ lọ́run tóbi allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walilahi alhamdu àbí ìta bá mọ̀ nínú àwọn ìgbé tó bí àmọ̀sọ́lọ àmọ̀sọ́bọ̀ àránṣọ lọ́wọ́ ni à ń jẹun lọ́wọ́ ni à ń lọ mọ́tò láwa ní orí ọ̀kadà ní àmọ̀sọ gbogbo bí kíbi tábà ti wà ká mọ gbọ́lọ̀n tó bí àkàní ṣe bẹ́ẹ̀ ní ilé ẹ̀gbìn ilé ẹ̀gbìn àmì ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà àárọ̀ àárọ̀ ọjọ́ ọdún alẹ́ ọjọ́ ọdún láti bẹ̀rẹ̀ sí máa ṣe àárọ̀ ọjọ́ ọdún alẹ́ ọjọ́ ọdún ọ̀la ni alẹ́ wá síwájú àárọ̀ wá síwájú ọ̀sán tọ̀ sílẹ̀ bá ti wá mọ́ tàbí kásùbà tán ètò kúrò náà ni pé kí a máa ṣèpalẹ̀ mọ́ láti lọ sí eid sunna anabi sallallahu alayhi wa sallam ni pé anabi a máa jẹun ní àárọ̀ ìdí ìtùnú àwẹ̀ kó tó lọ sí ìdí gbẹ̀lẹ́lẹ́lẹ́lẹ́ jẹ ǹgbọ́n máa wọn ni wọ́n róṣù lẹ́ni ẹ̀rọ parí pé ah wọ́n róṣù <laughs> ìjọ kan náà ni ìjọ kan òun ni tó báwẹ̀ bá wú yẹn gbà kí yẹn ti bẹ̀ ṣe dáadáa tá a bá ti na tán ní ọ̀túnla pẹ̀lú gbọ́ ọlọ́run àwẹ̀ ní ìtún bẹ̀rẹ̀ mọ́wùn lè halẹ̀ pé òun jẹun yìí pé ah, <laughs> jẹun láàárọ̀ ibi súnà nábì ni ó jẹun sallallahu táwa jẹun tó bá já sí pé a bá ní kápá àti fẹ́ràn káwa fi ẹran ta ẹran léyà ká fi tẹ́lẹ̀ ẹ̀kùn bẹ́ẹ̀ tí ó bá ní kápá ẹran léyà náà nìyí tó náà jẹun lọ ní kápá ẹran léyà yóò máa tọrọ ẹran káàkiri ni bọ́jà tó fẹ́ pẹ́ ẹran súnà ànábì ó lọ yóò dé yóò wá jẹran yẹn torí pé òun ló fẹ́ pẹ́ ẹran so ìtúná wẹ̀ á jẹun lọ lẹ́yìn náà ká gbìyànjú ká wẹ̀ àwọn sàádé ànábì ń bẹ́ẹ̀ nu wọn tó máa ń wẹ̀ wọ́n á ìwẹ̀ ìwẹ̀ so ìwẹ̀ ni a lè fi ṣàlùwàlá bí ìwẹ̀ jẹ́nàbà kọ́ ò nígbà tí wẹ ìdọ̀tí àwẹ̀ dànù ni a sì ṣàlùwàlá tabalaṣọ tuntun káwọ̀ sáàbá ní ìtabá níná nìyí tọ̀ kó sáà ti mọ́ àjáde jíjáde yìí ó kó bá lélé sínú ìyálélé àwọn ọmọ ẹni tó ń gbé lọ́dọ̀ wa ẹni tá a tọ́ ẹni tá a wo everybody ló jáde kó sáà ti jẹ́ mùsùlùmí kódà obìnrin tára Yorùbá mọ́ tó lẹ́gbìn lára tó rálejò rẹ̀ òun náà jáde pẹ̀lú wa a bá tilẹ̀ pupa a lọ torí pé orí ọlọ́run la lọ pàdé orí ọlọ́run la pàdé so a jáde bẹ́ẹ̀ tó òun ò ní bá wa kínú ni kò ní bá wa kínú so tàbá dé yídì yídì gbangba sani yídì kìí ṣe mọ́ṣáláṣí láàfin bùkátà náfìlà kankan kò sí náfìlà kátó kínú yídì kò sí irun pípé kò sí kọ́mọ̀ ṣíṣe a máa ṣe àfọmọ́ الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله àwọn kan máa ń bá láàmà ṣe tí màmú bá dé tó bá dáa sí pé mọ́ṣáláṣí ni láti wá kí ìdì òjò lè rọ̀ tá à nílé kínu ní pápá ẹ̀hẹ́ káfẹ́ kí mọ́ṣáláṣí tọ̀ ìyẹn lè múná fílà rákà méjì wá láti fi kí mọ́ṣáláṣí eléyìí ti ń bẹ́ńlẹ̀ síwájú ìdì so ànábìlẹ́ni bá wọ mọ́ṣáláṣí kó tó jókòó kó mú náfílà rákà méjì wá kó fi kí masulasi àwọn afá fíkì mọ́ ń pè ní tẹ̀híyàtú almasjid ṣùgbọ́n tó bá tí yìí ní àìmú náfílà kankan wá lẹ́yìn náà a mọ́ ṣe àfọ̀mọ́ wa tí mọ́ mú èdè nígbà mọ́ mú bá dé mọ́ mú kírun fún wa ẹ̀ẹ́dì pé ìdì ìrun ìdì àti ìrun jímọ̀ wọ́n fẹ́ jọra wọn ẹ̀rí rákà méjì ní jímọ̀ rákà méjì òun náà ní ìrun ìdì ṣùgbọ́n tó bí yàtọ̀ ni pé òun ni kútúbà àtìgbà tá a kírun ìrun júmọ́à kútúbà síwájú ìrun tẹ̀lé ló jẹ́ pé kútúbà àrùn júmọ́à ó kéré jù á sọ pé ọ̀ràn yẹn ni kíyàn gbọ́ ọ̀ràn yẹn ni kíyàn gbọ́ kútúbà júmọ́à tọ̀ ẹni bá ti wá dé jímọ̀ tó fẹ́ kírun jímọ̀ kìí tó ṣe nǹkan míì yóò làtílẹ̀ yóò mọ̀ gbọ́ ni bẹ́ẹ̀ kan máa bá sọ̀rọ̀ kò ní gbọ́ bẹ́ẹ̀ kan máa ń pè kò ní dáhùn torí ó gbọ́dọ̀ gbọ́ dandan ká gbọ́ láàpúgbọ́dọ̀ sọ̀rọ̀ tọ̀ lẹ́yìn àwà kínú jímọ̀ ṣùgbọ́n ìdì mọ́mú dé báyìí agbèrò dúró tó bá ti kínú fún wa tán ni ó bẹ̀rẹ̀ kòtùbà tòsí ló jẹ́ pé a tètè dé ìdì kálíbà bá irun torí pé kòtùbà tí mọ́mú ó kà lẹ́yìn irun èyí ò pọn dandan fún wa ká gbọ́ àmúdá ká gbọ́ so ìmáàmù ló ti gbìyànjú kó má jẹ́ kó má jẹ́ kó pọ̀ kó mọ́ dùbí láì bí mẹ́rin márùn mẹ́wàá lọ tí ó bá yẹn sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú márùn sí mẹ́wàá ó ti parí ọ̀rọ̀ ẹ̀ kìí pé yóò wá kọ wá síwá tó ti di big glory because ara èèyàn ọdún wà lára wa afẹ́ kélé afẹ́ kélé afẹ́ kélé afẹ́ ẹgẹ́ àdúpẹ́ ẹ̀hẹ́ kó náà tó wá lọ máa ka higher education mẹ́jọ àbí mẹ́rin so bí yẹn bá fi ilẹ̀ nígbà ní èèyàn ìjà pa. tó ti yẹ so kìí ṣe dandan ní kíyàn gbọ́ khutbah eid àmọ́ dáa kíyàn gbìyànjú láti gbọ́ èyí jẹ́ ọ̀kan tọ́ ẹni bá pẹ́rẹ́ ìdì torí kò sí bá ṣe sọ tó náà nìyí kódà tíjọba gbé kọ́ gbé gíná sí pé mọ́tò wọn láyìíká rẹ̀ bí a sì kalẹ̀ ẹni tí ó pẹ̀rẹ́ ìdì yóò pẹ̀ ẹni tí ò ní bá ìdì ń bẹ̀ sọta bá dé ìdì tí a bá bá ikú wọn ti kírun tán sọ ìrun wa nígbà náà ó di ìrun tí àwọn àfẹ́sì níyà pẹ̀lú lórí ó ń bẹ nínú wọn sọ sọ pé tọ̀ nítorí mo tó fi lè pẹ́ sílẹ̀ mọ́wùlẹ̀ kí mọ́ mọ́ lọ́lé lọ́kí násílà lọ́yìn la láyìn násílà rákà mẹ́rin àwọn mí náà wọ́n fún sọ pé bí yàn bá pẹ́ dé láti kírun tán tọ̀ kóhùn náà kì í gẹ́gẹ́ bí ìmáàmù ṣe kí eyín lè irun yapẹ́ ẹnu ni sùkáwà náà gbìyànjú ká má kírun yapẹ́ ẹnu télọ̀ rẹ lọ jókòó tì í sìn kò sì pọn dandan tí télọ̀ bá parí aṣọ wọn ò sọ pé ṣọtí ẹta bá rà fún kò sí àwọn aláǹpẹ̀ láṣọ ọdún <laughs> torípa abẹ́fiṣọ ọdún ni tọ̀ èyí ò ṣe mọ́jẹ̀mú ti irun tí ò bá rẹ́dì ká lọ sí ìdí pẹ̀lú aṣọ tó bá wà lé tá a bá dé tọ́lọ́ba ní kó ti parí rẹ̀ àáwọ̀ bí ó ti parí rẹ̀ nìyí àgbàṣọ tó la pé ẹ̀yà lọ ìyá ọmọ wọn sọ ọdún jọ́ mi náà ṣùgbọ́n ẹ̀mọ̀ ẹgẹ́ bí nígbà tí nǹkan bá ti yé èèyàn ẹ̀rí ààfin tó tóbi lẹ̀ àmọ́ lé ààfin tó kéré so a gbìyànjú láti kírun bẹ́ẹ̀ bá ṣe ṣe ní àlàyé yìí lẹ́yìn náà tá ti kírun tán tọ́ tá gbọ́ kútúbà so kò sí nǹkan tí ìyẹn tó ṣe mọ́ ní ìgbà yẹn lẹ́ẹ̀kan sí i tí à ń pè ní data ó pọn dandan ẹ̀dẹ́ka gbọ́yé dáadáa ó pọn dandan data ẹ̀mẹ́dẹ́ka fọwọ́ kékeré mu irun ìdí táàkì rákà méjì ni rákà alákọ̀ọ́kọ́ rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn ká èyí tá a gbé tá a fi wọ ọ̀run wọ́n pè ní tẹ̀kìbẹ́rẹ́ láti ìrọ̀rùn pé Allahu Akbar tí máa mú fi bẹ̀rẹ̀ ẹnu fún wa èyí ń dá dúró èyún ọ̀ràn yẹn ni gbólóhùn yẹn nìyí orígun òun ni ìgbọ́wọ́sókè rẹ̀ ọ̀ràn yẹn ni ẹ̀rí pé mọ́ wà gbé àwọn kábára kan lẹ́yìn ẹ̀ tí ó tẹ̀lé ra báyìí Allahu akbar Allahu akbar méje ni méje tá a bá fi méje ń takọ̀kọ́ gbé ó di mẹ́jọ tọ̀ rákẹ́ ẹlẹ́kejì Allahu akbar kan láàsọ̀ tá a dúró èyí òun bárùn wá ní tí mọ́ bá ti wá dúró tán ìmọ́ mo tún gbé aláwọ̀ akíbárú márùn mi tábà fi kún yẹn náà ó di mẹ́fà so á jẹ́ mẹ́jọ àti mẹ́fà àbí méje àti márùn wọn náà gbọ́dọ̀ mọ̀ torí o lè wà lẹ́yìn mọ́mù tí mọ́ mu lọ só kọ́ wá rí pé wọn náà ní ní ìṣàfà alùsùn náà alùbí dáadáa gbọ́dọ̀ mọ̀ rúbí so wọn náà gbọ́dọ̀ mọ̀ àbí káṣẹ̀ ìdígbẹ̀gbẹ̀ káṣẹ̀ mọ́

tó bá rọ ìmọ̀mù lọ́rùn bí bá rọ ìmọ̀mù lọ́rùn ti ka tó rọ lọ́rùn so kò sí kíní kan bẹ́ẹ̀ so tó bá rọyàn lọ́rùn ni so eléyìí òun ni ní ṣókí tí ó jẹ́ kókó fún wa láti mọ̀ ayé tí fowó yọ jákà ẹ̀jẹ̀ dáadáa eléyìí ọdọọdún ni máa ń wáyé àdánwò ọdọọdún ni pé ah, àwọn èèyàn àwọn èèyàn bùkátà tó ń jẹ báwọn èèyàn bá ti bùkátà tó ń jẹ ọlọ́run ti rọ̀ wá lọ́rọ̀ nìyẹn kọ́lọ̀bọ̀ a ṣe dáadáa fún lùnà lára ètò tí ìlú Saudi tó ní nìyẹn òṣì ń wọ́n nílùú Saudi but ẹmọ jákà gbogbo aláyọ̀ jákà wọn títí ọdún yìí wọ́n ti máa ń ṣe náà nìyẹn o Pakistan ọkọ̀ Pakistan wọ́n gbé lọ Pakistan so táwọn náà bá jẹ́ pé tó àti jẹun kánú oúnjẹ ṣe problem wọn Nàìjíríà ẹ nígbà bá yọ ẹ mọ̀ wọ́n rí wọ́n máa gbé lọ gbé Ghana ní àbí Cameroon àbí tó fún wa so ayéfowó yọ kẹ́rí ká fi oúnjẹ yọ òun ló sì yàtọ̀ láàrin ọdún ìdì ìtúnú àwẹ̀ àti ọdún iléyà ká ní ọdún iléyà òun ló sì àti ọdún ìtúnú àwẹ̀ láti máa fowó yọ ah no no no no no ah mi nídìí oúnjẹ ẹgbẹ́ kú lọ́dọ̀ rẹ̀ ẹgbẹ́ lọ́sọ́dẹ̀ bọ̀ mi ẹ̀jẹ̀ lè rẹ gbóná gbóná ní gbóhùn nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ fún yàn dàrí nísìnyí gbígbà tẹ fún góòlù ni dàrí àti rẹ̀ sínsìn yìí wọ́n ti dàbí ẹgbẹ́ àtàbúrò so àìfowó yọra ni ẹ̀yẹ kọ́mọ̀ fún jẹ́ bíkọ́ táwọn fún mọ́ sọ fún ẹ pé owó ní ká fi yọ owó owó torí pé àwọn èèyàn níbẹ̀ fún fún bẹ́ẹ̀ fún wọn ní rẹsì kí ni ká fi ṣe bẹ́ẹ̀ fún wọn ní gàrí kí ni ká fi pèrò ọbẹ̀ tàbá fún yàn ní rẹ̀ sí tàbá lówó a tún lè fowó kùn eléyìí àmì ẹ̀sìn lélẹ́yìí àyíyípadà àyíyípadà nítorí tóbi jù lẹ́ni àwọn èèyàn níjọ ọdún ẹ̀rí ẹ̀rí pé kìí ṣe ọ̀rọ̀ oúnjẹ ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ bàtà ẹlòmí lè mọ ronú akílódé ah, aláìjí ah, àwọn ọmọ mi mi ìró aṣọ ọdún fún wọn ah, oúnjẹ wa ń ẹ̀sìn yìí àwọn tẹ́ wá kówó fún tẹ́yìn lòbẹ̀ wọ́n fowó oúnjẹ <laughs> wọ́n kàn lọ èkó òdúmọ́ta èkó òdúmọ́gbà lórí ẹ̀sìn pé èbúté èrò wọ́n lọ kàbàtà jọ ni tó àìsí owó yọ oúnjẹ là máa fi yọ tábà tó bá fóúnjẹ yọ fún yàn tóun ti gbà á ẹni tó sì lẹ́tọ̀ àti gbàlẹ́ ní tí ò ní tí ó jẹ́ ń jọ ọdún rárá àbí ó ní kò ní tó ẹni tó lẹ́tọ̀ àti gbà nìyẹn táwọn bá ti wá yọ fún tóun bá ti wá gbà ẹ̀hẹ́n ó ti di possession ti tiẹ̀ nígbà ọjọ́ rábàgbà lé ni ó ti di ti tiẹ̀ so tó bá wù ẹni yẹn ó lè ta kó convert ẹ̀ kó sọ lówó tó bá wù ẹni yẹn kó dá sí méjì kó jẹ́ ń kó gbé yòókù síta ẹgbẹ́ tọ̀ òun fẹ́ ta dìríkà gan o ẹ̀hẹ́ so òun ló ní lọ́wọ́ òun ló ní ṣùgbọ́n káwà máa wá fowó yọ eléyìí àbá nínú súnnà nàbì àti bá nínú súnnà àwọn sàábé àbánàbí lògbà ẹni àfáà tó bá sọ ọ̀rọ̀ wọn yìí kìí ṣe ọ̀rọ̀ tí ó ní àlàáfíà àrùn yẹn ti rán àwọn ẹlòmíì níbòmí ìlú kan bẹ wọ́n pè ní eh, kọ́tọ̀rù tẹ́bá iléyà ẹ̀ ní kojú rí agbò ẹ̀ ní rí ẹ̀ ní kojú agbò ó yẹ pẹ̀ràn owó náà fi yọ ok iléyà àfọwọ́ yọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà ti ìkómọ náà nìyí abẹ́kùsẹ̀ ìkómọ àtúfọwọ́ yọ ìyàwó àfọwọ́ yọ ó ti tán àti wú ẹ̀sìn àti wú ẹ̀sìn eléyìí ṣe kíní tọ́lọ́run ti nà tó lọ́run tó júwe àwọn nǹkan tá a fi gbà àwọn nǹkan wọ̀nyí nínú alukur'ani nínú sunna sọ ní ṣókí eléyìí ni n ti yẹ kí á dì mú tó jẹ́ àkókò fún àwọn mùsùlùmí ní àsìkò ọdún tí a wà yìí ká sì mọ́ padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ àìfi ẹ̀ṣẹ̀ ṣọdún ah àfa àmọ́ àdúgbò àti gbàrẹ̀dán ọmọ táàkù máa mú gẹ́gẹ́ mú bẹ́ẹ̀ jẹ́ mú díẹ̀ hmm, rárá wọn náà to ba wúra rẹ wàá ọpọlọ refresh fresh láàrin oṣù Ramadan ìrokúrò ìsọkúsọ ìgbọkúgbọ àlàáfíà débẹ̀ díẹ̀ máa bá lọ bẹ́ẹ̀ máa bá lọ ẹ ẹ ìjẹkújẹ ìmukúmu ẹlòmíì ikùn rẹ ti alhamdulillah ni bó lọ rí pé oṣù ti já. àwọn ọ̀rá tí ó mọ̀ dìsọ́wọ́ ẹ jẹ́ pé gbogbo ti máa bá a lọ bẹ́ẹ̀ ọlọ́run ti kẹwàá nìyẹn pẹ̀lú oṣù Ramadan kọ́lọ́ mọ́ṣá àtẹwọ́gbà lọ́wọ́ wa dẹ́mi wá sí ká gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan lórí imani lórí àlàáfíà máàkì máa lọ́wọ́ yín náà tó lọ́rọ̀ ààrẹ tí ó ń kọ̀ndẹ́mù gàárì fún zakato lè fi gbé ah ṣé ìyá ń jẹ tá a mú gàárì ń ọdún ẹ̀rọ olóore fún ní ráìsì ni àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé a rí àwọn kan tí wọ́n kóra wọn jọ pé àwọn ń gba zakato lè fitiri fún àwọn opó tó tí wọ́n ní pé tó bá di jó pó báyìí ó lẹ́nu zakato lè fitiri náà nìyẹn ẹ bá pẹ́. naam wọ́n sọ pé ṣẹ̀ríà ní ṣẹ́rí n tó ń bí àwọn kan wọ̀nyí nígbà rẹ̀ ni pé ẹni tí ṣẹ̀rí àníká yọ jákà fún kọ́ la máa fẹ́ yọ fún gbà alfakiru almuslim alfakiru alyaumi mùsùlùmí tó jẹ́ aláìní in tí ó jẹ tí ó mú kò sí fún ní ọjọ́ ọdún tó wáyé pé ẹ̀mẹ́ta ní wọ́n jẹun bóṣẹ̀ méjì náà ni ní jẹ òun àti àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ kò tó fún wọn àbí kò tiẹ̀ sí rárá irú àwọn yìí la máa ń yan jẹ́kà fún bóyá ṣe wá gbé jáde sọ́dọ̀ àwọn yẹn tó máa ń sọ pé gàrí máa fún mi bọ́tọ̀ ẹgbẹ́ ní tí a bá fẹ́ gbé fún àwọn ń fojú wò pé bó ṣe rí nù ó sì ló ń jẹ́ ńlé irú wọn náà máa sọ pé gàrí máa wò ẹ̀rẹ́sì lèmi fẹ́ o sọ́dọ̀ àbí bàtà ń ṣe wá sí ní ní sọ́ndé tó lọ yìí ní ìrí fún ẹ̀rí wèrè lélẹ́yìí o à ń ṣe wá sí lọ́wọ́ ó bá fẹ́ dáwà sí ẹkún lówó ah! àwọn tí a ṣe wáàsí lọ́dọ̀ wọn ará àdúgbò la àwọn ti mọ̀ tọ̀ wáàsí ó lè tẹ̀síwájú kò sí tẹ́lẹ̀ máa sọ àwọn èèyàn òun ni wọ́n mọ̀ wò ó sì ń sọ̀rọ̀ àdẹ́ fún lọ bí mọ̀ nínà bí mọ̀ nínà wọ́n bá fún ní ọ̀dẹ̀dẹ̀ ó no na two Hello. na two hundred i want na two hundred ah wèrè <laughs> wọ́n tún fún sí ẹ̀ ó no ó kà ló gbà táàmù gbà yẹn kò já wèrè ó mọ tó fẹ́ fowó ṣe ó sì mọ ń tẹ́ ẹ fún kò já wèrè ṣùgbọ́n tẹ́ ẹ bá ọlẹ́ni tí ò ní jẹ́ ká yó àfòmí ẹ̀kún òkèlè ni <laughs> tẹ́ ẹ bá yanjú ẹ̀ ẹ̀rín gbádùn ọ̀tá wọn ẹ̀hẹ́n you complete two naira yes yes okay you can talk. Ah. ó yẹ so ṣé aláìní ni láàrin yẹn kìí ṣaláìní wọ́n fẹ́ lọ́dẹ́ náírà ó ní sọ pé ara wúrọ̀ pé <laughs> so oníṣó kí ni pé ẹni tí a bá gbé jáde fún tó bá lóhun ò gbà tẹ́ ẹ bá ní rẹ̀ sí ẹ má gbé fún un bóyá ó ní gàrí ńlé ìrẹsì ló fẹ́ kò yé wọ́n tó bá ti ní gàrí ńlé tó ẹ́ bá ti tó ẹ́ oúnjẹ tó lè jẹ ni àìní rẹ̀ sí lé òṣù ẹ̀dẹ̀ tó lẹ́tọ̀ sí zakatul fitri alfakiru alyaomi a daily poor muslim ẹni ká fún poor ni pé kò ní tí ó jẹ àbí ó ní tí ó jẹ kò lè tó àwọn tó ní ká fún nìyẹn lọ́jọ́ ọdún lọ́jọ́ ọdún nìkan sì ni torí pé àwọn tí ó yọ àwọn ni algeniyu alyaomi mùsùlùmí jẹ́ pé ah ń jọ ọdún o mo ní tí màá ìyàwó mi àwọn ọmọ mi a tó máa ní ó tún wá ṣẹ́kù nínú wáyé náà ti ní ká yọ fún wọn so àwọn afọ yẹn gàrí gàrí wọ̀n wọn ah, ó wọ́n ju àti lọ àti kòrónà lára sí ẹgbẹ́ náírà nísìnyí èlò gbẹ̀gbọ́ one two gàrí tí wọ́n kó wá láti China wá fún ẹ ní gàrí ìbúdù <laughs> mẹ́rin wọ́n sọ pé fẹ́ irú ẹni yẹn ní ẹ má gbè fún ẹ má gbè fún ebi ò pa ebi ò pa ẹni ń pa ní ọdún tí ò jó jẹ náà níka fún ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa pé ó pó nípa àwọn kan wọ́n bá wọn ẹ̀ kí wọ́n ti ń pè é wọ́n bá wọn kópa ajáka ìbéèrè irú tó jọ bẹ́ẹ̀ wáyé ní sátọ̀dẹ̀ wípé ó pó pé jákà tòun tó lè fopó yes ìbéèrè yẹn wáyé pé jákà tó lè fopó ìjẹ́ opó kò túmọ̀ sí pé jákà tọ́ sí tópó bá jẹ́ ní tí ò ní tí ó jẹ níjọ́ ọdún àbí ó ní kò tó jákà tọ́ sí tó ti yé so ẹni tí òun á dúró pé òun fẹ́ máa gba kíní fún àwọn opó ìbéèrè ni pé sáwọn opó tó lọ́nà gbá fún ìṣúwọ̀n ní ṣúwọ́ jẹ ni ó dẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìyá wa ní ilẹ̀ Yorùbá ni àwọn ìyá ó mọ̀ pé ẹkáwọn èèyàn jákà fúnra ara wọn nìyẹn o tí bàbá bá wà láyé pa bàbá ní òyò gbogbo ókè bàbá ò wá sí láyé kẹbà lọ ṣàkíyèsí dáadáa wọ́n yíyọ àwọn obìnrin tí tọ́kọ wọn ti kú wọ́n yíyọ jákà arábìnrin kan ọkọ rẹ̀ kú wọ́n bèèrè lọ́wọ́ mi pé ṣáwọn ó yọ ni à ẹ̀ẹ́jọ mọ́nà kan yìí ṣé ìgbà tọkọ yìí tí wàá kú sí ẹ̀jẹ̀ mùsùlùmí mọ́ <laughs> ẹ̀ẹ́jọ so tó bá tí okó bá jẹ́ aláìní tí tí ó jẹ́ ń jọ ọdún ò bá sí yálà ó béèrè àbámọ̀ àbí ó rẹ́nìkan bóun gbà á àbáfẹ́ rẹ́nìkan sí kò sáburú bẹ́ẹ̀ ṣùgbọ́n káwá dúró pé àmọ́ gbàá kìíní fún ọ̀tọ̀ ní ká wá ràn lọ́wọ́ fún àwọn opó jákà yíyọ kò dìgbà tí kódà yẹn lè má ní yẹn lè má ní five thousand tó fi yọ tó bá ti ní tí ó jẹ́ ń jọdún tó sì ṣẹ́kù níbi ìṣẹ́kù yẹn ló ti yọ so kìí ṣe pé olówó rẹ̀rẹ̀ ìgbà opó nísìnyí jẹ́ àpò gàrí kan la fẹ́ gbà fún ni tó bá ti fún opó ní àpò gàrí kan òun náà tún yọ toró ti ní jó jẹ níjọ ọdún tó tún ṣẹ́kù so ìyẹn ni ká gbọ́ yé ká mọ̀ níta pé àwọn opó àwọn opó àwọn opó àwọn opó àwọn opó àwọn opó àwọn opó òtúmọ̀ sí kí opó tó wà tipẹ́tipẹ́ àárán opó lọ́wọ́ ìsìláàmù ńlá ọ̀nà ń kalẹ̀ lọ́tọ̀ tó ti yé táwọn fi ràn opó lọ́wọ́ ṣùgbọ́n lórí eléyìí tó wà ń ta yìí kò rí bẹ́ẹ̀ bí ká sọ pé opó pé ẹ̀nà ẹlẹ́yà tó sọ pé ta ló sọ bẹ́ẹ̀ tó kó bá lówó àti pẹ̀nà ẹlẹ́yà yóò pẹ̀lú ẹlẹ́yà náà ni tó bó ìjẹ́ nù. ìgbà kúmọ̀ wà kọ́ ẹ̀ lọ́mọ ṣùkú. a ti ní àwọn ọmọ yìí wẹ̀ nínú ìmọ̀ inú odò ọmọ tẹ́lẹ̀ náà àpàdà á rí pé bàtà ní àwọn òpè táàtì ó padà wá pé táàtì náà ṣé ó náà àkọ́kọ́ nìyẹn a ti ń gbọ́ pé ìmọ̀ ọmọ kan náà ní ọ̀la lọ́dún wọ́n rúṣù wọ́n rúṣù. ẹ bá wa kọ̀m̀pìẹ̀ méjèèjì olóbáṣẹ rí àlọ́mẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وآله وصحبه أجمعين وعلى سائر أمته إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba atọ́rọ̀ salatu fún anábíwá muhammad ìkí àti ìgbé ọlọ́run kọ́lọ̀n kó wọn ará ilé anábí àtàwọn sọ̀hábà àti gbogbo alẹ́ ọmọ anábí lápapọ̀ ní èsì lórí ìbéèrè tí wọ́n béèrè pé a ti mú ọjọ́ kalẹ̀ wípé táàtì ni àwẹ̀ ò jẹ́ àwẹ̀ yẹn wá jẹ́ táàtì ṣó bá a mú bẹ́ẹ̀ àbí. bákan náà ẹnìkan tó wá sọ wípé wọn àbá àmáròṣù agungúnlá aguntẹ̀tẹ̀ twenty nine làwọn ó gbà ọ̀la sì ni àásọdún séyún náà bá a mú bẹ́ẹ̀. ní méjèèjì náà ni ò bá ṣẹ̀ríà mu kò bá ìlànà ìsìláàmù mu bí a kìí ṣe mú ọjọ́ tí a bẹ̀rẹ̀ àwẹ̀ kalẹ̀ síwájú ká tó róṣù àbí ká tó ká oṣù tí ó wá before Ramadan kí lórúkọ oṣù náà rí oṣù tó wá before Ramadan kí náà ń pè é tọ́ wọ́n ní ṣàbán jazakumullahu khairan ṣàbán bá a ṣe ní sọ wípé a mú àwẹ̀ ní ọ̀la o nígbà tó já sí pé ọ̀la yẹn ṣàbán lè jẹ́ táàtì lọ́la yẹn ó sì lè jẹ́ ọjọ́ kìíní Ramadan so bẹ́ẹ̀ náà la ní sọ wípé aṣọdún lọ́la o nígbà tó já pé ọ̀la yẹn lè jẹ́ táàtì Ramadan ó sì lè jẹ́ ọjọ́ kìíní Shawwal eléyìí ní ìlànà tí Islam fi ilẹ̀ so àkọ́kọ́ wa oṣù ṣáájú ká tó sọ wípé abẹ̀rẹ̀ àwẹ̀ abẹ̀rẹ̀ àwẹ̀ a sì wá oṣù síwájú ká tó sọ pé aṣọdún aṣọdún anabuwa Muhammad sallallahu alaihi wasallam ó ní súnmú li wa aftiru li ru'yatihi فإن غم عليكم فأكملوا عدة الشهر ثلاثين يوما رواية كانية so tó já pé òun kó gbogbo ìkíní ìbẹ̀rẹ̀ àti parí sínú anabi sallallahu alayhi wa sallam ní sumu li ru'yatihi ẹ gba àwẹ̀ nígbà tẹ́ ẹ bá rí oṣù nígbà tẹ́ ẹ bá ṣe kílà anabi wí tẹ́ ẹ bá roṣù wa aftiru li ru'yatihi kẹ́ ẹ sì sínú nígbà tẹ́ ẹ bá rí oṣù wọ́n ní fa in ghumma alaykum tí ẹ bá wá rí oṣù fa akmilu al-iddata salasina yawman fa akmilu al-iddata salasina yawman ànábì ní kẹ́ wá ka oṣù yẹn pé táàtì so tá bá wo gúnmà àwọn àfáà fíkì òkà jáde ń bẹ̀rẹ̀ wípé ànábì ò sọ pé tí oṣù ò bá yọ ó ní tí ó bá hàn sí yín gómà àwò góbíyà ìtumọ̀ rẹ̀ ni pé tí bá kílẹ̀ sí wa tá a bá kò kílẹ̀ sí wa ó lè yọ ká má rí tí àwọn nǹkan kan bá ṣẹlẹ̀ lójú ọ̀run tí jẹ́ kójú ọ̀run kílẹ̀ oṣù lè yọ tó sì já sí àwọn rí oṣù torí pé nǹkan yẹn ti kọ́va ojú wa sí rí oṣù torí ànábì sallallahu alayhi wa sallam ni tí ẹ̀ bá róṣù ànábì ni ẹ̀ka. oṣù yẹn kó pé tààtì fa akmilu lẹ ìdà ìdà yẹn ànábì sọ pé fa akmilu ṣàbẹ́n aw fa akmilu ṣàwàl ànábì ti ní ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ńgbà tẹ́ bá rí kẹsì parí àwẹ̀ ńgbà tẹ́ bá rí ó wá ní tẹ́yẹ̀ bá wá rí fa akmilu lẹ ìdà ẹ wá ka òǹkà pé so òǹkà ṣàwàl ṣàbẹ́n eh, tẹ́ ń bá bọ̀ ẹ wá ka pé ńgbà tẹ́ bá ti rí ní twenty nine ẹ kà pé thirty òǹkà Ramadan tẹ́ ń bá bọ̀ tẹ́ ẹ̀ bá ti rí nígbà tí Ramadan pé twenty nine ìbírú ọjọ́ òní ẹ̀ tọ́ka òun náà pé thirty oníṣẹ́ ọlọ́ni fa akmilu al-iddata thalathina yawman ẹ wá ka ọjọ́ oṣù tẹ́ ń lò bọ̀ yẹn ànábi ní ìgbà náà ní kẹ́ẹ̀ka pé thirty fáfù bẹ́ẹ̀ wọ́n pè ní fáfù sàbàbíyà so àìrí ló fọ ata fi kà á pé tá a bá rí àníbi àti máa dààmú ah, so fún di eléyìí tá a bá wo ọ̀rọ̀ tí ànábì sọ ìyá pé ẹni tó ti sọ wípé twenty nine là á gbà ó ti ya hadith ẹyọ kan ṣoṣo tá a mú wáyé náà torí pé ànábì ò sọ pé dandan ni kó jẹ́ twenty nine ànábì sọ pé tẹ́yẹ̀ bá ti róṣù ẹ̀ kà á pé ẹni tó sọ pé twenty nine ni lùpọ̀ kọjọ́ tó pé twenty nine tó ní àwòsọdún tiwa lọ́la wọn bá a má róṣù á rí pé before kó tó mọ̀ bóyá wọn róṣù àbí wọn àní ni ó ti bu ọjọ́ so ànábì sì sọ fún wa pé tẹ́yẹ̀ bá rí i so òun ti tako àdéhìsì pẹ̀lú pé kò tiẹ̀ bùkátà sí pé wíwá rí ó ti nípinnu wípé ìntàwó gbà nìyẹn ó ti tako ànábì mẹ́ẹ̀. ẹni tó náà wá sọ wípé tá a ti là á gbà òun náà tako ànábì pẹ̀lú wípé kò sọ pé tán bá rí àgbà tá a tì tí ẹ náà túmọ̀ sí pé ẹ bá a sọ pé ẹ rí tá a tì làwọ́ ṣe kíni làwọ́ gbà èyí òun náà ti tako ṣẹ̀ríà ó tako Islam àwọn méjì wá lọ ẹnì kíní jọ̀daràn látara wípé ó gba twenty nine wọn sì róṣù thirty Ramadan ó ń nínú Ramadan bàbá ńlá ọ̀daràn ni ó ń nínú Ramadan ọ̀daràn ni téèyàn bá sì lè jọ̀sán ọjọ́ kan nínú oṣù Ramadan tó bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ tí ó lò tó kù tí ó lò nígbèsè ayé ẹ̀ tó bá fi gba àwẹ̀ tí ó jọ̀sán bẹ̀ máa kò lè lé ẹyọ ọ̀kan tó jà yẹn bá so ọ̀daràn ni ẹnì kejì náà jọ́ daràn lọ́nà wo twenty nine ni àwọn ni àgbà náà sọ pé wọ́n rí oṣù ló ń bá ní ẹ̀ bá rí táàtì làwa ń lọ ó túmọ̀ sí pé ọjọ́ tóun kà kún táàtì yẹn ọjọ́ ọdún ni ẹni tó bá sì gbà àwẹ̀ lọ́jọ́ ọdún fàkọ̀dà asọ́ abẹ́lẹ̀kọ́ọ̀tì ó ti ṣe ànábì so òun náà tó ti ṣe ànábì báwọn tó fi dáná sílẹ̀ lọ́rùn wájú ọlọ́run pé ànábì sọ báyìí ìwọ yapa òun gbàwẹ̀ lọ́jọ́ ọdún òun ló sọ pé kì í ọdún but ọjọ́ ọdún lọ́dọ̀ àwọn àlùmọ̀ ànábì ọjọ́ ọdún lọ́dọ̀ àwọn àlùmọ̀ ànábì torí pé àlùmọ̀ ànábì ní orílẹ̀-èdè rẹ̀ àti àlùmọ̀ ànábì ní ìbámu sí olórí ìlú rẹ̀ ìkéde rẹ̀ òun náà ni pé ọjọ́ tí wọ́n gbà pé òun ọdún ló ń gbà pé ọjọ́ àwẹ̀ ni so ó ti ṣe ànábì torí pé ànábì sọ pé sawmukum yawma tasumun ànábì ní àwẹ̀ yín ọjọ́ tẹ́ ẹ bá jọ ń gbá àwẹ̀ tí ń lọ́pọ̀ ni ànábì sì ní ìtúnu yín ọjọ́ tẹ́ ẹ bá jọ túnu papọ̀ ni. so a rí i pé àwọn méjèèjì ń bẹ̀ yẹn wọ́n ti takò fi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò sẹ́ni kankan tá a máa ń tẹ̀lé nínú àwọn méjèèjì. ìmáàmù tó bá sọ pé ẹ bá a sọ pé wọn àròsù twenty nine làwọn ti dáa dúró àásọdún jọ́ kejì ìmáàmù yẹn ti takò ọ̀rọ̀ ànábì yìí pé tí wọn ò bá ti kéde wípé wọ́n róṣù láwùjọ wa a sì máa gbàwé lọ a kà pé òun ti pinnu so bẹ́ẹ̀ náà lẹni tó náà sọ pé táàtì là á gbà òun náà ti pinnu pé ẹ bá lẹ rí àwọn oníbàáyí ṣe ọdún so ọ̀daràn ni àwọn méjèèjì tó bá jásí pé ẹni tó sọ pé táàtì là á gbà tó ti sọ pé àábẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ báyìí ọgbọ̀n là á sì ń lọ táwọ̀ yẹn bá wá padà lọ pé ọgbọ̀n gẹ́gẹ́ bó ṣiṣẹlẹ̀ yìí ṣé iyì fún kì í ṣe iyì fún un ọ̀nà tí ò bá gbà jẹ́ yìí dín fún ni pé tó bá já pé ńgbà tó fẹ́ sọ̀rọ̀ ni pé àti bẹ̀rẹ̀ àrọ̀ báyìí a sì lọ sí táàtì àfi tán bá ní wọ́n rí oṣù tó bá ṣàyàfi ìyẹn kò ní jábùkù fún un bọ̀ torí pé ti ọ̀rẹ́ dì pinnu láti pilẹ̀ pé báwọn ṣì nìyẹn so yóò wá sọ pé àwa nímọ̀ kọjá bẹ́ẹ̀ ni àìmọ̀ kan sì ló fi sọ ọ̀rọ̀ torí pé kullu ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa so kọ̀kọ̀ ní ń sọ yẹn ní ń dájọ́ kọ̀kọ̀ kódà àwọn tí wọ́n bá láwọn ń lo àwọn irinṣẹ́ àwọn tó jẹ́ àwọn oní ẹ̀kílẹ̀ tí ń pè oní sáyẹ́ǹsì tó ń sọ pé ìgbà báyìí lóṣù eléyìí ó yọ oṣù eléyìí náà ó yọ ní kinní kan báyìí ìgbà báyìí ni àwọn gángan ò gbọ́dọ̀ gé e pọ́n wọ́n gbọ́dọ̀ fi insha Allah sí tọ́mátì sọ báwa náà àwa náà ò gbọ́dọ̀ fún un ní fifty percent ìgbáralé pé à yóò below fifty tọ́ba aráìtì sọ wàá sọ pé ọlọ́run ní kí gbìyànjú ó bá a mú ni so ambulance ẹni tó wá jẹ́ àfáà kó wá ní abẹ́rẹ́ ìjọba yìí tààtì láti ń lọ so kì í ṣe yìí ni fún mo mú wá lápèjúwe lánàá kó dàbí ẹni tí ó ń kírun tí ò kọjú sí kíbla ni táwọn kan náà wá fẹ́ kírun tó ẹ kọjú sí ẹ sáà ti kọjú sí nìkan ẹ kírun táwọn ni ó yẹ ká kọ́kọ́ mọ kíbla ká tó kí ìrun nígbà táwọn yìí ó padà wá wá kébùlà wọ́n wá bí òun pé à ṣé ibi tẹ́ kọjú sí kébùlà èmi ò tiẹ̀ mọ̀ mo sáà kọjú sí ibì kan tèmi ìgbà táwọn náà padà wá wá kébùlà wọn á wá rí pé ibi tó kọjú sí náà ni kébùlà wá ní kò tán yín lè bá a sọ fún yín ṣé ìmọ̀ ló fi ṣe èyí tó kọ́ ṣe lákọ̀ọ́kọ́ kì í ṣe ìmọ̀ ló fi ṣe àìmọ̀ kan ló fi ṣe so àwọn tó wá padà wá fi ìmọ̀ tán fi ṣe tiwọn tán padà wá mú ọ̀gangan tó ajá pé ibi tó kọjú náà ni ọ̀gangan ibi tí kíbla kọjú sí nìyí òun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ tó bá kírun yẹn tí ò mọ kíbla tó kàn kí lásán kò ní irun yẹn torí pé kò ṣe gbìyànjú síwájú kó tó ṣe kí ni kó tó ó kàn fìfẹ́ ẹnu ṣe ni. sọ́jà lànà ìbí sọ pé ẹni tí ò bá wọ́ ti ìgbìyànjú lórí nǹkan kan àbí nǹkan kan tó yẹ kéèyàn kọ́kọ́ kí ìmọ̀ gbé kalẹ̀ tábà fáyì mọ̀ kan lọ lórí ẹ̀rìn ẹni yẹn ó gbẹ̀ṣẹ̀ ni kò ní gba láàdá lórí ẹ̀ so torí ẹ̀ àwọn méjèèjì wọn correct kọ́lọ̀ Allah subhanahu wa ta'ala kí yóò ṣàánú wa náà zakumulaka wọ́n náà tún máa bọ̀ ẹ̀dá kò gbé ẹyọ kọ̀ọ̀kan ni ẹyọ kọ̀ọ̀kan nàbà túdà. sọ́wọ́lẹ̀ ìbéèrè ni ni pé ẹni tó ní tá a sọ fún pé kò dáa kí wọ́n fi ọlá ànábì sọ kó wá sọ fún aká ànábì mímọ́ sọ ọ̀la sọ fún pé tàwa sọ lórí jáde sáyẹn náà jáde dáadáa kí ni ká sọ fún ẹni bẹ́ẹ̀ oyún tí kò gbàwẹ̀ ṣé a máa yọ zakatu lè fi tìrì fún ẹ tí kò gbàwẹ̀. oyún ò ní gbàwẹ̀ tẹ́lẹ̀ ẹ ṣe kí. náà oyún tí kò gbàwẹ̀ oyún kì í gba ààwẹ̀ so ṣùgbọ́n oyún sáré yọ zaka fún oyún bẹ́ẹ̀ ni tá a bá yọ kò burú àmọ́ kì í ṣe dandan tó yé tá a bá yọ bàlẹ́ ìṣe àmọ́ yíyọ rẹ̀ kì í ṣe dandan sókè ẹ̀rọ ń sìn wallahu alam ẹni tí ó ní tawassal pé ànábì ní tawassalu bi jahi fa inna jahi inda Allahi azim pé ẹ máa fi ọlá mi ẹ máa fi ṣàkàṣọ sọ́dọ̀ ọlọ́run láti máa fi tọrọ torí pé ọlá mi tóbi lọ́dọ̀ ọlọ́run púpọ̀. àkọ́kọ́ kìí ṣe hadith laysa min qawli nabi laysa rasul kìí ṣe ọ̀rọ̀ ànábì ni tàwọ́sàlú fìjáhi ọ̀rọ̀ àgbélẹ̀rọ ni ọ̀rọ̀ àgbélẹ̀rọ ni gbogbo ata àkọ́kọ́ máa ń lẹ̀ máa ànábì náà kákọ́kọ́ lọ tú bá ń bẹ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam ní man qala alayya ma lam aqul falyatabawwa maq'adahu minan nar ẹni tí mi ò sọ ẹni tó bá sọ pé mo sọ tó sọ fáyé pa ànábì sọ. So ànábì sọ pé tí èsì sọ̀rọ̀ mi irú ẹni yẹn ibi tó bá wù ú nìkan mú nù náà àmọ́ tó bá yẹ pé àìmọ̀ kan ló fi ń sọ wọ́n gbé sí lẹ́nu pé ànábì sọ pé ìlú náà bá ń gbé káàkiri bẹ́ẹ̀ ń gbòjá sí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ní ilẹ̀ Yorùbá kì í sábà ní sànàdí kì í sábà ní sàtàwá ti gbọ́ lẹ́nu afáàkẹ́ bá ti lò ó gbogbo àwọn ọmọ tí ó yòókù náà tàwọn afáà tó kù náà àwa náà kà máa gbé kiri ní àfẹ́ màbórí kàmbìkan gbórí kàmbìkan èyí òun ló mú wa kú sọ́pọ̀lọpọ̀ mistake ìgbà tí challenge dé ní kálukú ń padà sínú tíra ní kálukú ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ ìwádìí àwọn tó challenge dé àwọn àfa àti wọ́n tẹ̀lé súnà ni challenge everybody ní kálukú fi jẹ́ kí n náà fi ń ra ṣùgbọ́n kálukú bá lọ ni báwa náà ṣe kóòtù ọ̀pọ̀lọpọ̀ míì náà títí nìyẹn kó tó di pé apára rí pé ìlànà bẹ́ẹ̀ kéèyàn fi jẹ́ onímọ̀ tó kí wá ṣe hadith anabi ẹni tó bá wá kó tiẹ̀ paris anabi ni tó kàn nídìí náà ni pé kó túbá kó má sì pè láti sànàbì mọ́ tawassalu bi jahi kì í sàdí anabi ò sọ bẹ́ẹ̀ o anabi ò ṣe kí ni anabi ò sọ bẹ́ẹ̀ tó hadith yẹn wà ní tí wọ́n bẹ nínú rẹ̀ ọ̀rọ̀ abala méjì ni ọ̀rọ̀ kan kọ̀ndẹ́mù ni apá kan nọ̀rọ̀ yẹn kọ̀ndẹ́mù ni òun náà ni gbólóhùn tawassalu bijahi ẹ máa fi ọlá mi bẹ lọ́hùn kọ̀ndẹ́mù nìyẹn bídí àníyó ṣùgbọ́n apá kejì ni pé fa inna jahi inda Allahi pé ìyà nábì tóbi púpọ̀ lọ́dọ̀ ọlọ́run yìí ń correct ẹni abí ìlà nábì lọ́dọ̀ ọlọ́run lóòótọ́ kò sí iyèméjì ń bẹ kódà nu gbogbo ẹ̀dá tọ́lọ́run kò sí apẹ̀lú nípa pé kò sí èèyàn kan tó lọ́lá ju ànábì wa Muhammad lọ sallallahu alayhi wa sallam kò sí èèyàn kan nínú ẹ̀dá hatta ànábì wa Adam alayhi salatu wa salam tó jẹ́ bàbá gbogbo wa so ànábì wa ní ọlá jù ànábì ló lọ́lá jù tọ́ gbogbo ọmọ ànábì Adam pátó ń sì tún ní sẹ́yìdì wa òun ní sínú gbogbo ọmọ ànábì Adam onísínà gbogbo ọmọ àdàmà ẹgbẹ́ ọgbà ẹ̀sùn wa jẹ́ sínà ijó náà bí náà tó wá síwájú ẹ̀ ńkọ́ èyí ńkọ́ èyí ńkọ́ so sínà lọ́jọ́ orí làwọn èyí àmọ́ sínà nípò lọ́dọ̀ ọlọ́run anagba Muhammad sallallahu alayhi wa sallam èyí ò dàrú torí ẹnìkan tó ní àwọn alùsùnà wọn àbí àwọn sáráfẹ́ wọn yìí wọn bàbá anábì ẹni kí wọn yìí lọ ṣe yìí náà ẹ̀sìn mi rọ o mi rọ o mi rọ tòtá bá ní ẹ má fi Sayyidina kún àwọn kankan torí pé kò wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ ànábì là ń sọ ṣùgbọ́n tí yẹn bá kàn fẹ́ wí ti ordinary lè kò sẹ́ni tó takò yíhun so ìyẹn jẹ́ bá àárín yẹn ṣe jẹ́ now ṣé tí yẹn bá fẹ́ ṣàdúrà yàtọ̀ sípa ní hadith yóò gbádùn sáà lè sọ pé ọlọ́run wọlé ànábì ọ̀rọ̀ míì tí wọ́n nìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àlùfáà kan tó já pé àkídà àwọn àkídà àwọn àṣà ìrọ̀ ní ń bẹ ní ara wọn ní ń wọn so kódà tó wọ́ọ̀sì ju ọlọ́run wọlé ànábì lọ àwọn tún àpòrúfọ̀ ẹ̀ a lè tọrọ lọ́dọ̀ ànábì náà kò wulẹ̀ burú àwọn sọ pé a lè tọrọ lọ́dọ̀ a sìgáfà irú yẹn ni mùdírò fi ń lérí kọ̀kọ̀ pé ọ̀rọ̀ sìgáfà nǹkan ń bọ̀ wá sọ kílẹ̀ ẹ̀ sọ ju pé àwọn àfáà yín sọ pé máa sọ fún wa lọ ànábì gbà mí ànábì là mí tí wọ́n sọ fún ànábì ní gbọ́gbà pé àwọn tí máa ń sọ pé àlè yìí máa ń sọ pé ànábì fún mi ànábì gbà mí pé àwọn ah, bàbàrà ànábì ni. so ṣíríkù náà fèfé irun mú ẹbọ ni wọ́n ń pè ní ipa ànábì lé ìṣẹ́bọ sọ́lọ̀ òun nìyí o. so tó bá rí bẹ́ẹ̀ a lè máa rí lọ́dọ̀ tí wọ́n máa ń pè ọlọ́run wọlé ànábì èyí ò ń bí díà ni ìdí tó fi jẹ́ bí díà pé à tí ò bá ti sí àwọn tí wọ́n já wọn sálàfù lórí ẹ̀ nílànà kan kì í ṣe ìlànà táwọn náà máa tọ̀ láti fi bẹ́ẹ̀ lọ́hùn. ṣùgbọ́n ṣé a kò sí nǹkan kan tá a lè fi bẹ́ẹ̀ lọ́hùn tó so máa nábì ó wà téèyàn bá jẹ́ni tó mọ̀ yìí pé tó bá bàrà nẹ́bì á ọlọ́run wọlé bíbàrà ọlọ́run wọlé àti tóbi ànẹ́bì lẹ́mìí mi torí pé ká gbà nẹ́bì tóbi lẹ́mìí wa ìjọsìn ni téèyàn bá sọ pé ọlọ́run wọlé àti tóbi ànẹ́bì lẹ́mìí mi kíní ti ń bẹ̀rẹ̀ òun yẹn iṣẹ́ rí rẹ̀ torí pé ká ànẹ́bì tóbi lẹ́mìí wa lára iṣẹ́ rí ni síwájú ọlọ́run ká nífẹ̀ẹ́ ànẹ́bì ju gbogbo nǹkan lọ ju ara wa lọ lára ṣe olóore ní síwájú ọlọ́run ọlọ́run wọlé àti ànábì tí mo ní èyí ń lọ báwọn mo rò pa ń gbọ́ yìí ọlọ́run wọlá pé mo gbà pé kò sí ẹni tó níyì tó ànábì àbí tó níyì ju ànábì lọ gbogbo yìí ń sì ń lọ torí pé ìyẹn ní ń ṣe pẹ̀lú ìmánì tí ń bẹ nínú àdìọ́kàn wa sí ànábì tó sì correct so tá a bá lò bẹ́ẹ̀ bàálẹ̀ ìfì èyí tí ń sọ pé ọlọ́run wọlé àyà mi dáadáa tá a bá ṣe sáwọn àyà wa là á máa ń so papọ̀ mọ́rọ̀ yẹn pé ọlọ́run wọlá dáadáa tí mò ń ṣe sí ìyá mi ọlọ́run wọlá dáadáa tí mò ń ṣe sí bàbá mi èyí tí a sọ pé ọlọ́run wọlá àfa tó kọ́ mi kí ọlọ́run wọlá dáadáa tí mo ṣe sí àfa tó kọ́ mi ní kéwú gbogbo yóò sì ń lọ torí pé àwọn nǹkan tá a so mọ́ yẹn ọ̀rọ̀ yẹn àti gbé egura wọn àtẹ̀kébùlì ìdọ́fín nìyẹn kì í sọ̀rọ̀ ẹyọ kan máa ń gbólóhùn méjì tí ó gbéra wọn gùn ni so irú yẹn tá a bá lò bẹ́ẹ̀ kò tí ì sí làbúrú mẹ́ torí pé ká ṣe dáadáa sáwọn èèyàn tí wọ́n bá ní dáadáa lórí wa ní lára tí a fi sinú òun ni ká dáadáa padà dáadáa so tẹ́yìn bá ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn yẹn ó lè máa fi bẹ́ lọ́hùn so àmọ́ ká rí i pé à tọ́ fi ọ̀rọ̀ dáadáa lẹ̀ àáfà mi gangan gangan òun gán tó gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ìrọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ní jẹ́ so yìí dáadáa tí wọ́n bá fi bá a lò òun ló lè fi bẹ́ẹ̀ lọ́hùn o torí ẹ̀ta bá sọ pé áàzì ah, fọlọ́ náà ló sọ pé eh, kí la ti ń pè é wabtagu inda Allahi alwasila pé ẹ máa fi nǹkan ṣàkàṣọ lọ́sọ́dọ̀ ọlọ́run iṣẹ́ olóore lọ́lọ́run ọba ń sọ lọ́wọ́ tafsir gbogbo àwọn àyà tó bá mú wàsílà wá gbogbo àwọn àyà tó mú pé ẹ ti ṣe àkàṣọ ẹ fi nǹkan kan ṣàkàṣọ déwájú ọlọ́run iṣẹ́ olóore ni pé dọ́dọ̀ àwọn sàhábà tí wọ́n bá tú fáwọn ọmọ kí tí wọ́n jẹ́ tábì yìí iṣẹ́ rí náà ń ṣe kíni náà ń tó sí onáà ní tọ́à kápòfin ọlọ́run má kájìnà sí tọ́lọ́run òfẹ́ in tí wọ́n ń tú sí nìyẹn tó torí ẹ̀ ìyẹn jọba àárín òní ṣe jẹ́ Allahu a'lam. three and four ẹ̀yọ́ kọ̀ọ̀kan ni o assalamu alaikum àmì ǹjẹ́ àríkọ̀ tí ó takò kéèyàn ṣe ùdú ní bathroom kéèyàn ṣe ùdú àlùwàlá gbé ojú. nam assalamu alaikum nam àwọn èèyàn máa ń sábà sọ tó bá lẹ́yìn àṣùbà pé ah mi ò nírun torí pé òòrùn ti yọ so ṣé a lè sọ fẹ́ni náà pé ah lọ́kì náà so wọ́n máa ń sábà sọ pé mi ò nírun lẹ́yìn pé òòrùn ti yọ la. kò tí ì tí òòrùn fi yọ àbí. nam. alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah. àìbéèrè àkọ́kọ́ ṣé nǹkan kan kọ́ tó ní kí a má ṣe àlùwàlá ní ilé wẹ̀ ibi tá a ti máa ń wẹ̀ tí a kì í tọ̀ síbẹ̀ táyì tí yàgbẹ́ síbẹ̀ ìwẹ̀ nìkan la máa ń wẹ̀ níbẹ̀ ṣé nǹkan kan ó wà tí ó kọ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti wẹ ìwẹ̀ ìwẹ̀ ẹ̀sìn ká wẹ̀ níbi tí a ti máa wẹ̀ nínú bẹ́tùlì ti hàn tá a ti máa ń sọ fún yàn wẹ̀wẹ̀ kìíní bọ̀dù kíkọ̀ yìí àwọn àfáà gbé sórí pé mọ̀kúrò ni kìí ṣe tó jẹ́ nǹkan èèwọ̀ èyí tí tó bá yẹ pé bí táwa ti wá ń ṣe ẹ̀gbin síbẹ̀ táà ń jẹ́ létọ̀ọ́ àbí lè gbẹ́ èyí ò ní so ọ̀gọ́rọ̀ lọ lórí pé haramu ni a lè wẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ la lè ìwẹ̀ ìwẹ̀ tẹ̀sìn tọ̀ ní tó bá sì kọ̀ fún wa ká máa ń wẹ̀ níbì kan tó ti yé adájú pé alùwàlá gan náà nìyí àlẹ́tọ̀ lùdájú pé anábì sallallahu alaihi wasallam tó bá wẹ̀ tán tó bá wẹ̀ ìwẹ̀ ìjọsìn tán kì í ṣàlùwàlá nílé ìwẹ̀ a ṣe àlùwàlá ìyẹn ni pé kì í parí àlùwàlá rẹ̀ níléèwẹ̀ a parí ẹ̀ níta ni torí lára sábàfẹ́ ṣàlùwàlá nísìnyí sábàfẹ́ wẹ̀ ìwẹ̀ gúúsùlù àwẹ̀ àlùwàlá bẹ́ẹ̀ sọ̀lùwàlá bẹ́ẹ̀ sọ ànábì ó ṣe yóò ṣàlùwàlá ni yóò wá fi ẹsẹ̀ lẹ̀ tó bá ti wá ṣe tán abọ́ta afọ ẹsẹ̀ so gbogbo ẹ̀nìkan náà kó ṣàánú wa ni níbi tí ìgbàláyé wà wọ́n separate ènìyàn ilé ẹ̀mí náà ti self contained jẹ́ pé <laughs> àtilétọ̀ àtilégbẹ̀ẹ́ gbogbo ojú kan òun náà ni so ìmọ̀ràn tí ìyá mú wá òun náà ni pé tọ́bá bùkátà láti wẹ̀ ká máa parí àlùwàlá níbẹ̀ ká ṣàlùwàlá níta àbí tó bá rọrùn nígbà bá wẹ̀ tán ká lọ ṣàlùwàlá níta pátápátá tó bá yẹ pé ìbílẹ̀ ẹ̀gbin òun ni ta ti wẹ̀ mo fẹ́ pípítà àti yọ tó pé bathroom lọ́dọ̀ ti wà ní ìbàyí gbogbo ẹ̀ làwọn ń lò sí akọ́pẹ́ bathroom ni ilé ìtọ̀ náà ni lọ́dọ̀ ẹmọ̀ ilé jẹ́ pé ẹmọ̀ kìí ilé àti mẹ́tìpé àjọ lò fésì fẹ́ lò fésì fésì rẹ̀ tó ṣe é sì ilé jẹ́ pé àwọn tó ń lò jàmọ́ràn náà ń lo bedroom yẹ kìí ṣe pé flat sí yẹn rẹ́ǹtì sùúrù àwọn yẹn nìyí ẹlẹ́mí àwa ẹlẹ́mí àtọ̀ síbẹ̀ ẹlẹ́mí àwọn ó dẹ̀ jẹ́ léwẹ̀ ẹlẹ́mí ẹlẹ́mí àtúnyàgbẹ́ síbẹ̀ náà so tá a bá wẹ̀ ń bẹ̀ ká má ṣe àlùwàlà ká má parí àlùwàlà wa níbẹ̀ kárí parí àlùwàlà wa àparí ẹ̀ níta ìyẹn ni tí hadith yẹn tí ó tàfà sí ó sì yàn nínú ṣíṣe anabi sallallahu alayhi wa sallam ẹni tí oòrùn ti yọ oòrùn àárọ̀ ó ti yọ wọ́n ní kó kínú ó wá ní òun ò lérò pé ìbóhùn ti yọ ó yẹn ti lọ nìyẹn jẹ́mọ́ nǹkan náà kò ṣàánú wa àìka ẹ̀sìn kún òun náà ni àìka ẹ̀sìn kún eléyìí sì nìyí ọ̀pọ̀lọpọ̀ àwa òbí àwa la ní ẹbí ẹ̀ jù ní ẹbí ẹ̀ tí ọmọ wa bá pẹ́ jí tó bá jí ní aago mẹ́sàn-án láàárọ̀ yóò dé skul yóò dé sùn kò sí ìdáyìí lè sọ yóò dé sùn kò sí mọ gbogbo ẹ pé pàpàpàpà ásáré fún òun dé sùn náà tó pé àwọn agbófinró kò lọ sùn náà pẹ̀lú nísìnyí o jáde ní ìdájí má tó fi dé ọmọ rẹ ò sí ó sì wà lórí bẹ́ẹ̀dì ẹ ó wà pé agbófinró kí ló ṣe àbá nà torí kí ní nǹkan yẹn ni ó tóbi lẹ́mìí wa ṣẹ́rí bẹ́ẹ̀ ni òfin ọlọ́run ẹ̀sìn ọlọ́run ìjọsìn ọlọ́run ó gbọ́dọ̀ tóbi lẹ́mìí àwa òbí jù gbogbo nǹkan tí máa ń tóbi lẹ́mìí wa lọ so àìjẹ́ kí ìrún tóbi lẹ́mìí àwọn òbí ó fà á pé à ń fọwọ́ yẹpẹrẹ mú rírí bá sì rí àwọn ọmọ wa tọ̀ tó bá wá wáyé pé tọ̀ ọmọ pẹ́ jí ìyá máa pẹ́ jí nígbà míì ó pẹ́ nígbà tí ó jí òru ti yọ àwọn á ní kí àwọn á ní yẹn ti lọ kìí ṣe ọjọ́ yẹn ni pọ́blẹ́mù yẹn dìde sọmọ yẹn ọmọ yẹn ti ní pọ́blẹ́mù àìka òfin ọlọ́run àìkákún tóbi ti ń fojú fò ó àìjẹ́bẹ̀ ni tí ẹ máa pẹ́ dì jẹ̀mọ́ ìyẹn máa pẹ́ dì kódà ànábì sallallahu alaihi wasallam ó ṣẹlẹ̀ sí rí tánàbì pẹ́ dì oorun ìta oorun títa oorun lára òun ló jí ànábì sallallahu alaihi wasallam so wọ́n sì kírun ànábì sallallahu alaihi wasallam ní manama an salatihi ó lẹ́nikẹ́ni nínú yín tí ó sùn gbàgbé tásìkò oorun fi lọ gẹ́gẹ́ bí kéèsì ẹni tí wọ́n béèrè béèrè nípa rẹ̀ yìí tó oorun bá ti yọ àsìkò àsùbá àti lọ tọ̀ ṣùgbọ́n ẹni tí tó bá yẹ pé oorun ló fa sábà bí tó fi jí lẹ́yìn ìgbà tó oorun ti yọ tásìkò yẹn fi lọ òun ò lẹ́sẹ̀ lọ́rùn kò lẹ́sẹ̀ lọ́rùn oorun nìyí ọlọ́run èé fìyà jẹ wá lórí nǹkan tí a bá gbèrú sílẹ̀ nínú ojúṣe wa látara oorun àbí látara ìgbàgbé ọlọ́run ò ní pè wá lẹ́jọ́ rẹ̀ ṣùgbọ́n kété tá a bá ti tají áàkì anábì wa muhammad sallallahu alaihi wa sallam fìlímọ náà máa ń sọ̀rọ̀ àfihì ó nínú yín tó bá sùn gbàgbé tásìkò fi lọ àwọn ọ̀nà síyàhà àbí kò tiẹ̀ sùn bóyá ó ti wà engrossed ló ń ṣe nǹkan àwọn ilé ìjọba tẹ lọ wọn á ti gbà ah, aṣọ pọ pọnkẹ kó títí títí àkùnrin wa lọmọ lọ́wọ́ ọba gbàgbéra ẹni tó bá gbàgbéra tákòrún fi lọ sórí táìmù tó rántí hùn àtẹni tó sùn táìmù tó jíyẹn arábìnrin falẹ̀ ìsàlẹ̀ ìkà fara tó so tóòrùn bá yọ tá a wá jìde àwọn àjọ ẹkúta lọ kírun àwọn ni ìbóhùn ti lọ ìbóhùn ti yọ pé ìyẹn kọ́ ẹ ó ti lọ nìyẹn kò lọ o á kí irun yẹn náà ó lẹ́sẹ̀ lọ́rùn torí pé oorun ló fà á tó fi bọ́ ẹ lọ́wọ́ so kìí ṣe nǹkan tó dáa nínú àwọn àṣà tí ò dáa táwọn ilé mi máa ń sọmọ sọ rẹ̀ ṣùgbọ́n méjì kí nìyẹn ti wá tó ti wọ́ lọ́dọ̀ òbí ni ọ̀dọ̀ bàbá ọ̀dọ̀ màmá so tá a bá jí tóorùn bá ti yọ tọ̀ ká dìde ká gbági ká ṣàlùwàlá kódà àbùkátà pa ń lọ mọ́síláṣí gbági rẹ̀ ṣàlùwàlá kò kínú ẹgbẹ́ ọmọ akọ́ ẹ̀kẹ́jọ tálọ́ bèèrè àbá mọ́ mọ́ lẹ́lẹ́lẹ́ ìfẹ́ kínú mọ́síláṣí ni lágùn mélòó <laughs> tó ń ti yọ sí ẹ̀rọ ò nídìí yìí jáde kó ṣàlùwàlá nílé kó kínú ẹ̀ káàsì má mọ fasábàbí tó ń fi mọ́ wá gba àsòrùn mọ́ agogo òsùn ago méjì òsùn ago mẹ́ta ló wá lóorun kún ọ ló wá lọ sùn ó wá jí lágo mẹ́sàn-án ó mọ̀ mọ̀ gbóòórùn rẹ̀ ẹni ẹ̀ mọ̀ mọ̀ gbóòórùn rẹ̀ tó wọ́n náà ti mọ̀ ní tó so agbọ́dọ̀ ṣóyìn dáadáa ayé fi irun ṣeré o ọlọ́run ní inna salata kanat ala al kitaba mawquta irun ọ̀ràn yẹn ní ọlọ́run lọ́rùn yẹn nílé wa lórí kò sí tí yẹn máa ń ṣe nínú ìjọsìn tó tóbi tó kíyàn kírun fọlọ́run lẹ́yìn tí gbàgbọ́ bá ti jókòó sórí ọkàn wa ó wa o kọ́lá kò fi rọ̀ wá lọ́nà náà. jákùn wà kẹ́ five six seven láti last nine number seven yìí ẹ̀yà five six seven ẹ̀ máa lọ. náà. kí ni aburú tó wà níbi kí a máa jókòó sí orí sàárè. àwọn àlejò ìwọ́n wáyé bèèrè ní pé àwọn olómi wà dẹ̀ pé mo ṣe mùsùlùmí ẹlẹ́mìtà ẹgbẹ́ mùsùlùmí náà tó bá sálámù sí yàn pé

salamu alaykum ìbéèrè mi ni pé ọmọ tí ò ní bàbá láyé tó ṣì ń gbé lábẹ́ ìyá rẹ̀ ṣé òun náà ní bùkátà sí yíyan sàkàjà yíyá rẹ̀ àbí pé kò ní ilẹ̀ àbí tó bá ní kápá ṣe lè ṣe ó ti máa ṣe ìnáwó. kéèyàn máa jókòó sí orí sàárè kò dáa kò sì bá ẹ̀kọ́ ìsìláàmù mu ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ sábàbí láti máa ṣe eléyìí náà òun náà làwọn tó já sí pé wọn ò sin òkú lọ́nà tó bá òfin ṣẹ̀rí àwọn tó òun náà ní ká mú òkú ká tẹ síwájú ilé ká tẹ sí ẹ̀gbẹ́ ilé ká tẹ sẹ́ǹkùnlé ilé tó jẹ́ ààyè ibi tí àwọn èèyàn ń lò sí kódà láwọn bá ń kólé ilé mi wọ́n á sin òkú síbẹ̀ tó já pé gbàtẹ́ bá dúró dúró dúró dúró dúró dúró tẹ́sẹ̀ bá ròyìn ẹ̀ nígbà gbàtẹ́ gbèdìlé orí ìpele yẹn ẹ̀ lè ti gbèdìlé sáfẹ́ pé ah asàfùlà so gbogbo àwọn eléyìí kò dáa torí àìsìn òkú síbi tó já sí pé ibi táwọn èèyàn ń lò sí so àwọn nǹkan yìí náà ló bí wàhálà débi pé àwọn èèyàn míì padà ń sin òkú sínú yàrá gan-an pàápàá wọ́n á sin òkú sínú yàrá ó lẹ́nìkan tí mo mọ̀ tó ní yàrá tí wọ́n ti sin òkú sí tó jẹ́ yàrá lágbolé àwọn nílò àwọn ti tó bíi méjì àbí mẹ́ta torí yìí ṣe ìwà Islam a ní itẹ́ a máa wá gbókù lọ sí itẹ́ a lọ máa tò wọ́n papọ̀ sí ojú kan itẹ́ ní ilé àwọn òkú tí gbogbo wa bá ti kú a lọ bá wọn máa yá wa ní itẹ́ a lọ máa gbọ́dọ̀ wọn alihamdulilayi itẹ́ mùsùlùmí ó sì wà lọ́tọ̀ kò ní dàpọ̀ má ti kékeré wọn àní pé kékeré lọ sí ibẹ̀ àwọn àtàwọn ọmọ ìyá wa lálọ́ máa gbé pẹ̀lú ara wa ń bẹ̀ so ìyẹn jẹ́ ọ̀kan torí ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwa tó bá wà láyìíká wa ká gbìyànjú láti láfọkàn sí àwọn ti ṣe tí wọn àwọn tí Islam náà ò fẹ́ kó ṣẹlẹ̀ ká má jọ máa ṣẹlẹ̀ ó ní tẹ́ka tí mo mà ẹgbẹ́ mọ́ṣáláṣí kan náà ní ní àdúgbò yìí ẹnìkan máa ń dín ẹja ń bẹ̀ ń jọun tó bá ti wá dín ẹja tán tó bá ti dalẹ̀ gbogbo àdògán tó fi dáná inú sàárì yẹn ni ó sí gbogbo apẹ̀rẹ̀ gbogbo abọ́ tó lò inú sàárì yẹn ni ó sí ibẹ̀ ni ó tún ti wá kó ní ọ̀la ẹni yẹn ti padà kú ń bẹ̀ bó ṣe wà mú ó pẹ́ kó tó lè kó gbogbo ló tún wá kejì pé àlẹ́kọ̀ọ́ bó ibẹ̀ lò kódà yìí tẹ́ ká máa fi tó lápọ́nlé dé ànájì gan ni ká máa wọ bàtà wọtẹ́ lára súnà ni pé tá a bá fẹ́ wọtẹ́ ká máa wọ bàtà wọ àfi tá a bá ń páyà pé bóyá àwọn nǹkan lè ṣe wá léṣe ní ibẹ̀ ó lè gún wa lẹ́sẹ̀ bẹ̀ tó bá jẹ́ pé ibi tí ẹ̀mí wa balẹ̀ ni ká máa wọ bàtà wọ bẹ̀ ká bọ́ bàtà wa ní ẹnu ọ̀nà kẹ́kọ̀ọ́ torí pé a máa tọ àárín àwọn òkú tí ń bọ́ ń bẹ̀ lọ lára ìlànà tí sùlátà náà ni sotori ẹ̀ àwa tá a bá ń ṣe ká jìnà sí àwa náà ká má máa sin òkú síbi tí àwọn èèyàn ti máa ṣe kọ́lọ̀n kí ó bá ní foríjì gbogbo òkú mùsùlùmí kọjá wa náà láti bọ̀tán tó dáa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó náà ní pé ẹni tó sálámà sí yàn tá a sì rí pé eléyìí sálámà rẹ̀ ó fẹ́ fi ṣe wá ní aburú ní sáàlì dá lóhùn sálámà kò sí láì ká dá lóhùn sálámà àmọ́ ká má dúró láti jó ṣe wá ní aburú ṣùgbọ́n tá a bá rí pé ah, ó lè ti bẹ̀rẹ̀ rí mi mú ká máa lọ torí pé èròǹgbà sálámà kan ló torí ẹ̀ mú sálámà wá ẹni tó torí ẹ̀ mú sálámà wá ni wípé òun ti mọ̀ pé ẹni tí mo rí ẹni tí mo lè fi dè é mọ́lẹ̀ láti rí aburú ṣe fún náà ni pé kí n sálámà sí tí n bá ti sálámà sí màá rí bí ọ̀pẹ́rẹ́tì lára sọ wá pé àníyàn tọ́lọ́hún kọ́ ló ṣe kí ni lónìí ìgbà tó sì ti láníyàn tọ́lọ́hún yẹn tó ti hàn nínú ìṣe rẹ̀ pé eléyìí fẹ́ fi kó ó fẹ́ fi ṣe wá láburú ni a lè má dànù ká máa lọ ọ́ ká dáhùn sí jẹ́ẹ́jẹ́ ẹ̀hẹ́n ká sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ kó bá a má gbọ́ ká bá tiwa lọ àti dá lóun náà nìyí tó bá já sí láburú tó fẹ́ jí ní abẹ́ àmọ́ tí ó bá láburú tó fi lábẹ́ àásálámọ̀ síra wa tá a jọ gbọ́ ohun ara wa àwọn èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ tó àwọn èèyàn kún stop fún gbogbo ẹ̀ pé nígbà tó bá ti dáná nígbà bá súnmọ́ ó lè tẹ́ẹ̀bá ní pè mí tẹ́ẹ̀bá ní sọ pé lọ́ni tẹ́ẹ̀bá ní dẹ́jà kan tí yóò báyìí tí ì jẹ abẹ́rẹ́ súnà sára dáadáa ni wàá kàn kó sí ní ọwọ́ ni báyìí pé ah àfẹ́rí ibi tó bá dẹ̀ sí ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ wàá jẹ́ láwọn méjì kan náà so yóò bá tún àwọn yóò náà mọ́lẹ̀ àwọn gan tí wọ́n àkọ́kọ́ rápẹ̀rẹ̀ kan ni wọ́n náà bá pẹ́ ah, ìbáwọn nǹkan ní kọjá wọ́n náà bá kó sí ní ọwọ́ ṣùgbọ́n rú yẹn ò ní ṣẹlẹ̀ sẹ́nìkan àfẹni tó já sí pé òun ní èsì gbọ́ ìsìláàmù rẹ̀ yìí dáadáa ṣùgbọ́n tí bá gbọ́ ìsìláàmù yìí dáadáa ni a ti mọ̀ pé téèyàn kan bá ní ẹjọ́ tẹ́ ẹ̀ bá ní sọ pé mò ń parọ́ o mo rí ìrẹsì yín a ni èlé automatically tó bá ti sọ pé òpùrọ́ ni ṣùgbọ́n lómi yóò béèrè láti pé ẹjọ́ street kan ó lè béèrè àdúgbò pẹ́jọ àdúgbò báyìí báyìí ni mò ń lọ tẹ́bá náà ṣé mo lè tẹ̀lé kẹ́hún mi débẹ̀ ó fẹ́ wọlé sí yẹn láàánú tò tí ìlú ò bá dàrú kò sí láì fi kéèyàn kan sọ pé báyìí ló ń lo ẹ̀ka lọ kí n fi hàn yín àmọ́ tí ìlú bá ti dàrú tó bá ti ti tẹ́mi ò bá ti balẹ̀ sẹ́mi ẹni yẹ́ mi mi ò balẹ̀ sí i má jẹ́ òfin sálámà kú ọ ní roga sóye sheikh wa tí wọ́n jókòó yìí sheikh Said Hamza ìjọ́tẹ́ nìkan ó yọ fóònù máa lára nínú mọ́tò àpọ́nlé náà ló fi yọ ó sì tún ní irùngbọ̀n ṣòkòtò rẹ̀ tún tólẹ̀ àwòrán tẹ́ ẹ̀rí tẹ́ẹ̀bì sọ pé ẹ̀rẹ́ èèyàn tẹ́ẹ̀bì sọ pé ẹ̀jẹ̀ kí ni ẹ̀rẹ́ èèyàn àwọn wá fẹ́ jókòó sí láàsì tó bọ́ sẹ́nu ọ̀nà dáńfó ó wá bọ́lẹ̀ fún ọgbẹ́ kan bọ́ sí ó ti tágẹ́tì ibi tó wú tí fóònù wà. so torí ẹ̀ ẹ̀yẹ̀ kan onírúgbò ṣe kinní kan kò túmọ̀ sí pé kò lè fi ṣe aburú ó lè má dáa sí nítorí ọlọ́run àmọ́ kò wò pé tí wọ́n bá rí wú àwòrán yìí lára mi wọ́n rò pé yẹn rí ni níbi táwọn kan má lè má rí wọn mú ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sòtórí ẹni tá a bá ti rí pé ẹ̀mí wọ̀ túrù sí báyé ṣe rí yìí ká bá tiwa lọ tó bá sálámà dá lóhùn jẹ́jẹ́ kó máa bá tiẹ̀ lọ so kò jẹ́ bá a níyàn ṣe jẹ́ wallahu ta'ala alam ipa ìbéèrè ẹlẹ́kẹta. obìnrin tó wà ní ọkùnrin tó wà lágọ́kè wọ́n lọ́kùnrin tó wà ní abẹ́ òbí ẹ̀ tó sì ti màṣúọ̀ tó ti bàlágà tó lè dá zakatul fitr yọ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti lè bàlágà ọrùn ààrẹ ló wà ní ọ̀rọ̀ àwọn àlùfáà mi sóye òbí rẹ̀ bá máa fún lówó oúnjẹ tó náà bá ti lówó tó lè fi dáayọ fún rẹ̀ ọrùn rẹ̀ ló ṣe kéne ló wà. dóò jùmùhúrò àwọn àlùfáà ẹ̀sìn ọgọ́rọ̀ nínú àwọn àlùfáà ẹ̀sìn wọ́n ṣàlàyé wípé ẹni tí bá ń bọ́ yàn tí ń náwó léyàn lórí tẹ lórí ìyàwó gan pé ọkọ ni ó yọ ìyẹn ló gbajúmọ̀ tá a mọ̀ tó fà jẹ́ pé àwọn ọkọ ló máa ń yọ ló máa ń yọ làwọn ìyá náà fi máa béèrè tí ọkọ bá ti kú pé a tún máa yọ zàká ni so torí pé wọ́n á mọ̀ ṣùgbọ́n àwọn àlùfáà míì ṣàlàyé pé rárá so kò sí lọ́rùn ọkọ àtìgbà tí wọn ò bá tó ní ìkápá àtìyọ tó pé ìbáàdà tó jọra yàn lọ́rùn wọn ni so ọmọ wa tí a ń bọ́ tó bá ní kápá àti yọ ni òun náà lè yọ fún ara rẹ̀ tí ò ní jẹ́ pàwọ́ láṣẹ kínní láàyò fún ọrọ̀ àwọn àlùfẹ́ẹ̀sì ní ìní ìyá àmọ́ni tó pọ̀jù náà wà fà náà náà máa ń ṣàlàyé pé ẹni tó bá ti jọra lé wa lórí àwa náà láàyò fún so ìyẹn ìkan ẹni tí ìbá lé wa tá a bá fẹ́ yọ zaka fúnrú ẹni bẹ́ẹ̀ á gbà yọ̀ǹda rẹ̀ ni á jẹun pé mo fẹ́ yọ zaka rẹ̀ ṣé kí n yọ so yọ̀ǹda tó bá lóun yọ̀ǹda àbáyọ tó bá lóun yọ̀ǹda ní sàrà lásán ni yóò tún tiẹ̀ yọ mo rò pé clear ṣùgbọ́n tó bá ti mọ̀ pé a yóò gbà a lè yọ gan bóyá a ti mọ̀ látara bìbálò àti pé a yóò gbà so a lè yọ fún so kò sí láì fi ń bẹ̀ so ìyẹn jẹ́ bá rìn ṣiṣẹ́ torí ẹ̀ obìnrin tó ń ná bá ní kápá tí wọ́n pé ńgbà tọkọ mi ò ti yọ fún mi àbí tọkọ mi ò ti lówó òun sì lówó tó lè fi yọ òun gbọ́dọ̀ yọ tiẹ̀ sóye ọkọ tí ò ní agbára àti yọ yẹn kìí kò sí lọ́rùn obìnrin láti àsísì ọkọ yẹn ọmọ tí ò lágbára àti yọ kò sí lọ́rùn ìyá láti àsísì ọmọ yẹn but ọkọ ọkùnrin ó wà lọ́rùn rẹ̀ pé tí àwọn èèyàn ò bá ti níkapá kóun ó ṣe kí ni kó bá wọn gbé so ìyẹn jẹ́ bá a rí yẹn ṣe jẹ́ wallahu ta'ala a'lam ok ó tún ní kan tí mo fẹ́ fi sí ẹni tó jọ́ ọmọ òrukàn ọmọ tó jọ́ ọmọ òrukàn ọmọ òrukàn lọ́mọ tí èsì bàlágà tí bàbá rẹ̀ ti kú ààyò zaka tiẹ̀ náà nínú dúkìá tí ó bá ń bẹ ńlẹ̀ fún zaka owó ni zaka tòlùfítìrì tá ń pè ní jáka ni ààyò tiẹ̀ náà nínú property tí ó fẹ́ jogún so torí pé ó ti lówó ní ọwọ́ kódà eh, àwọn àlùfáà tó máa ń ṣàlàyé gan wípé wèrè gan pé zakatul maali bá a sì máa ń yọ fún wèrè ẹni tí ò ní làákàyè nínú property rẹ̀ wọn náà làáfà mi tó máa ń ṣàlàyé pé zakatul fitri gan ayọ nínú property rẹ̀ náà so pé àyè bá a ti sọ pé ọlọ́run ọba ò béèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ yìí so èyí tó bá já pé wọ́n lè ṣe on rẹ̀ ni kí wọ́n lè bá a ṣe èyí hùn so bẹ́ẹ̀ ni irú ẹ̀ ní zaka méjèèjì tí a sọ Allahu àlẹ́. náà ní bá a kún kí àwọn afọ́ àti ẹwọ̀n àmọ́ mi fún bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún náà kí a fi ṣe tó tàn nù fẹ́ kó mi náà ìdóríkò yíyẹ́ kí n ráwọn èèyàn náà a inshallah ta'ala bẹ́ẹ̀ wá sí apẹ́dé ẹgbẹ́ wa pé àwẹ̀ wà lọ́la lọ́pẹ́ wọn rí oṣù ní alẹ́ kọ́lọ̀ ń kó ṣe ní ìrọ̀rùn náà bismillah owó ní kẹ́mọ́ ń wá ọ̀rọ̀ bẹ́ẹ̀ là ń sọ yìí kí là ń sọ yìí ọ̀rẹ́dẹ̀ jìm ẹ ti ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ náà bismillah kò kí ń sùn ṣé bẹ́ẹ̀ náà ni ẹ̀kejì alaba musa bambiyanla ṣáà ni wọ́n á fún wọn lówó. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah gbólóhùn òkú ọlọ́mọ kìí sùn gbólóhùn tí kò dáa ni gbólóhùn tí ó wá látara àìmọ̀kan àti àìní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba dáadáa ni bó ti dá sí pé ẹlòmíì náà kàn bá wọn sọ náà ni kò mọ̀ túnmẹ̀ ìyẹn ni pé òkú tó kú tó fọmọ sáyé tọmọ yẹn kéré wọ́n ní gẹ́gẹ́ bí gbàgbọ́ Yorùbá òkú yẹn nìyí a máa wálé láti wá dáàbò bo ọmọ tó bá parí iṣẹ́ tán a tún wá láti wá mójútó ọmọ ó parí iléèwé gbogbo eléyìí jama kò jókòó nínú ẹ̀sìn ọlọ́run kò àkọ́kọ́ kò bá làákàyè mọ̀ bákan náà kò tún ríbi jókòó nínú ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tíyàn bá ti kú ọlọ́run ni láàrin ẹni tó ti kú àtàwátá wà láyé barzakh ti wà gàgá ti ń bẹ táà lè pàdé láéláé àfi báyá lójú oorun kíyàn lálàá ìyẹn lè lálàá lójú oorun tọ́láwọn fi ibi tí òkú èèyàn ó fi hàn yàn ẹlẹ́ẹ̀kejì tábà tún pàdé òdòjọ́ alùkìyàmọ̀ bá ṣe wà ní kálẹ̀ ní ni òkú ni mí o ẹ pé ìwárà àdúgbò àwọn ọ̀kọ̀ lẹ́gbẹ̀ẹ́ a òkú ọlọ́mọ kì í sùn kò sí sùn ó sì wá lé àti ń sá fún un so ẹni bá ti kú ó ti kú nìyẹn ìgbàgbọ́ àkúdàáyà pé èèyàn kú ó tún wá di ààyè ìgbàgbọ́ burúkú ni kìí ṣe gbàgbọ́ àwa mùsùlùmí ìgbàgbọ́ àwọn ará India ni ẹ àwọn sì ní ẹmọ káwọn ò lẹ́sìn òṣà pọ̀ mẹ́ẹ̀dù tilẹ̀ Yorùbá lọ sòtíyàn bá ti kú ó ti kú nìyẹn ó ti kú nìyẹn in fact ẹ̀sìn tún wá jẹ́ kó tún yé àwa yìí pé àwọn tá a wà láyé la láǹfààní ìrànlọ́wọ́ tá a ṣe fún àwọn tó ti kú àwọn tó ti kú ò láǹfààní kankan tí wọ́n ṣe fún wa lára àǹfààní tá a ṣe fún wọn ní òkú rẹ̀ bá ti rántí bàbá rẹ̀ máa ṣàdúrà àìgbọ́ ìsìn yìí tó ló sọ pé ó fẹ́ mújọ́ kan fún ó fẹ́ rántí bàbá rẹ̀ so láti gbọ́ yìí ó gbàgbé wọn ni so tó bá ti rántí wọn máa ṣàdúrà mọ́ pẹ̀ nìkan kan jókòó pẹ́ nìkan máa ṣàdúrà ó wà lọ́dọ̀ ọ̀kadà ni ó kàn rántí bàbá rẹ̀ ló ti kú ni ah báà mi ọlọ́mọ mi dáríjì ọlọ́mọ mi kí wọn so a máa ṣàdúrà fún wọn lẹ́yìn náà káwọn àjọ fúnra wa gangan ká tún àlámọ̀ ìgbésí ayé wa tó ká lò ó pẹ̀lú òfin ọlọ́run gbogbo dáadáa tá a bá ṣe fúnra wa yóò mọ̀ jẹ́ ládàá fún àwọn òbí wa tí wọ́n ṣe sábàbí wa wá sáyé ẹlẹ́kẹta ká lọ sí itẹ́ láti lọ mọ bẹ sàárè wọn wò àti sàárè àwọn mùsùlùmí míì kálọ̀ sálámà sí wọn assalamu alaikum ya aladayar lil muslimin wal mu'minin wa nasallallahu lakum wa lana al'afiya wa inna insha Allah bikum lahiqun assalamu sí yíó ẹ̀ńtẹ́ ń bẹ nínú ọgbà ìtẹ́ yíó ní mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àláfíà ọlọ́run àláfíà àti yín àláfíà ọlọ́run àti tàwa náà àláfíà ọlọ́run kó bá yín kó bá wa náà a sì láìpẹ́ sí nìyí àwọn náà ń bọ̀ wá bá so gbólóhùn tí ẹ̀sìn islam kọ́ wa nìyẹn ipò òkú kan kú ó wá fọmọ sáyé yóò wá padà wá sáyé irọ́ nìyẹn ẹ̀hẹ́ irọ́ nìyẹn a gbọ́dọ̀ ní olùgbàgbọ́ bẹ́ẹ̀ kò sí nínú islam tabari tó jọ àlùjọ̀nú ni àlùjọ̀nú torí pé ká tún yan náà nìyí wọn ni ah afáyé ọmọ tó ń sọ ni ah nílùú kan nílùú kan nílùú kan ó yà wà náà ó ti ṣẹlẹ̀ mọ́tà náà wà kékeré nílùú ọ̀yọ́ èrò sí pọ̀ ọ́ abára arábìnrin náà pẹ̀lú ọmọ mẹ́ta àbí méjì ó ti pẹ́ mú sọ ti pẹ́ gan bẹ́ẹ̀ bí etí eighty six àbí eighty seven ló ṣẹlẹ̀ ó kéré nígbà tí wọ́n débẹ̀ arábìnrin yẹn ó ní à ó lóun àtàwọn ọkọ òun làwọn jọ wálé wípé ọkọ òun àwọn fẹ́ra láti mẹ́rẹ̀ rí àmàdúgbò àbí ṣúlí láwùsáṣá wọ́n á mú wálé wọ́n wá júwèé lé wọ́n á lóun bọ̀ eléyìí ṣe fíìmù o sòwò ṣáà wọlé àwọn alẹ́ wa ń jẹ́ kó yé bẹ̀rẹ̀ pé àkọ́kọ́ńkọ́ ọmọ wa ni ó ti kú tipẹ́tipẹ́ ẹ̀sìn ìsìláàmù ló là wá lójú pé àlùjọ̀nú àlùjọ̀nú ló ń gbé àwọ̀ èèyàn wọ̀ àlùjọ̀nú ọlọ́run bá fún wọn lágbára débi pé wọ́n á mọ́ kò sí tí wọ́n lè yíra padà wọ́n lè dejò wọ́n lè di olóńgbò wọ́n lè di ajá tí ó mọ̀ gbónígbòkúgbò wọ́n lè jẹ́ kò sí tí wọ́n lè jì wọ́n lè gbé àwọ̀ èèyàn tó ń pèrè àwọn lẹ́nu yẹn àwọn ànábì ọlọ́run nìkan ni wọn ò ní kápá láti gbé àwọn wọn wò àwọn wọn kí wọ́n gbé wọ̀ ni ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n lòmíì kò sí tí wọ́n lè kódà wọ́n lè parọ́ fáwọn ànábì ọlọ́run bí ìbìlísù ṣe parọ́ fún ànábì wa Adam alayhi salatu wa salam pé èmi ò ń wà sí ni ọlọ́run ni ẹ mọ́ jẹ èso yìí lóòótọ́ but kò fẹ́ kẹ́ pẹ́ láyé ni o kò fẹ́ kẹ́ pẹ́ èmi ó wà sílé mi fẹ́mi o ẹni lákùn náà náà sùn irọ́ sì ni kò sí wá sí ó fẹ́ ó fẹ́ sùn wọn lọ́nà ni àmọ́ kò yí àwẹ̀ padà so kò sẹ́lẹ̀mí tí wọn lè gbé àwẹ̀ wọ̀ ìyẹn ni ò yẹ́lòmíì lórí ìṣẹ̀lẹ̀ ní ṣé síìsì kan ládùúgbò àyínà ni tí wọ́n rán afá kan lára ògiri tí wọ́n kó bá láńlọ́ọ̀dù tí wọ́n jápánu ilé rẹ̀ tí wọ́n bà gbogbo ilé rẹ̀ jẹ́ ìgbà tó tó lọ sípákó káwọn ọlọ́pàá wáyé pé ẹni tó bá tún yanjú ẹ máa mú lọ tètè sọ àlùjọ̀nú ló ń fi àwọn ọpọlọ àwọn èèyàn ṣeré wọ́n sì fẹ́ sọ àwọn èèyàn lẹ́nà ni so ìwọ ọmọ tí bàbá rẹ ti kú bàbá rẹ bẹ́ẹ̀ lè pàdé mọ́ láéláé àti tó bá lálàá ló kù àbí ó dá lọ kìyàmọ̀ ṣùgbọ́n kókó ọlọ́mọ kì í sùn gbólóhùn yẹn nìyí ẹ má jẹ́ ká máa sọ gbólóhùn bá mọ́ tí bàbá tó kú tó bá tó dáa tó tẹ̀lé òfin ọlọ́run tó ní dáa ẹ yóò gbàlá dẹ̀ bí ó sì tó dáná sí nìyí tọ́ ní tó tọ́ sí nínú ẹ̀san ọlọ́run ya òfin ìmọ̀ pé àrùkú ọlọ́mọ kì í sùn wọn sọ mọ́ ó tako gbàgbọ́ Islam ìkànnì pé ta ló sọ fún apá pé òkú ń sùn ta ló sọ fún òkú tó ẹni bá ti kú alaihi wa ó ní tó bá ti tásìkò kú bá tó tọ́lọ́ ó gbẹ ẹ̀mí lọ́wọ́ mùsùlùmí olódodo ó láwọn mọ̀lẹ́kọ̀ wá wọ́n á gbà á pẹ̀lú pẹ̀lẹ́kùtù wọ́n ìgbà ìfarabalẹ̀ ká má gbà tán wọ́n á mú ẹ̀mí náà lọ sí òkè sánmà àwọn mọ̀lẹ́kà tó mẹ́lẹ́ òkè sánmà mọ̀ ní ẹ máa wọlé ẹ máa rọra talẹ́lẹ́ yìí wọ́n ní lẹ́mí lágbájá wọn lágbájá ni ẹni dáadáa ni ẹni rẹ ni ẹ̀mí yìí wọ́n á fi sínú nǹkan kékeré kan wọ́n wá fi lọ́fíńdà sí gbogbo eléyìí o lè kàwé débẹ̀ o ànábì sọ fún wa ní a nígbàgbọ́ nípa ẹni ìsìn tá a lè fojú rí ànábì sallallahu alaihi wasallam ní tọ̀ tọ́ bá ti wá gbẹ́ nìyẹn sí fẹ́ gbé sínú kòtò wọ́n wá bẹ́ẹ̀ mí yẹn padà sí i lára ìbéèrè yá nìyẹn wọ́n mọ̀ bí níbèrè mọ̀ rọ́bùk mọ̀ àdínúk mọ̀ yók tani rẹ tó dá ẹ tó ń rí ọ tó ń sìn alànàbì rẹ kílẹ̀sì rẹ musulmi yóò máa sọ kódà kó má kéwú ni òun náà mi náà ló dá mi mi ìsìn wọ́n fẹ́ sàárè yẹn sàárè yẹn ó fẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ó débẹ̀ wá wà mẹ́ yóò wá gbádùn yóò gbádùn débi pé iṣẹ́ rẹ̀ ìwà rẹ̀ wà sọ di abàmì abàmì èèyàn ń wọ́n ẹ sọ́rí ẹ̀dẹ́ èèyàn ẹ̀dẹ́ èèyàn yóò di ẹ̀dẹ́ èèyàn àwa bá a máa ní à ni wọ́ yìí kẹ́ni èmi ni wọ́ ìwọ́ lèmi bóde tí wá jẹ́ àwa ìwà tó ń wù dáadáa ẹ̀sìn ọlọ́run tó ń sìn dáadáa sọ di e, e, èèyàn torí gbogbo wa mọ̀ sọ fún pé kó rẹ̀ kí lórí alóhùn wọ́n ní tó bá yẹ pé nǹkan bí ẹni béèrè ò bá gbà àyè rẹ nínú nánu wọ́n ní kó wà pọ́ ọ̀sùn sí lórí àjọ́nà lélẹ́yìí àyè rẹ náà jẹ́nà nìyẹn yóò máa ṣàdúrà pé ìwọ Ọlọ́run dákun jẹ́ kí àlìkìyàmọ̀ tètè dé kó ṣèṣirò wa kí n wà jẹ́nà so àdé pé wọ́n ń sùn tí ó gbogbo ọlọ́wọ́n sí èsùn kó bá yẹ pé ẹni bí ni ẹni tí ò sí lọ́run dáadáa ni àbí ò tiẹ̀ sí lọ́run rárá tọ̀ wọ́n bá gba ẹ̀mí rẹ̀ àwọn mọ̀lẹ́kà tí tìbínú tìbínú wọ́n egbò wà ní kùránì wà náà sì àti gàrìkọ̀ wọ́n gbá pẹ̀lú bínú sọmọ gbàtọ̀ wọn àmúlò kí sọmọ àwọn mọ̀lẹ́kà tó mẹ́lẹ́ sọmọ ni tálẹ́lẹ́ yìí wọ́n á ní ẹ̀mí lágbọ́dọ̀ lágbọ́dá ni ẹ̀mí yìí ló ń rún jù ẹ̀mí yìí ò dá wọn ní sílẹ̀kùn fún wọn ní mu wọ́n sọmọ kò pẹ́ wọn á dẹ́mi ẹ padà sínú ara tòun náà nínú sáré tó dẹ́ pé tá a bá sọ pé èèyàn kú gbàgbọ́ alùsùnà amáníyàn kú ké àchẹ́ǹgì akúrò níbì kan bọ́ síbì kan ni tó ti yé ṣe pé alájúláyé àwọn àdíjú àti bọ́ síbò mi táwọn àdíjú rárá o èyí ó tún lajú náà ni ṣùgbọ́n ni ọmọ ènìyàn kan ò lè mọ eléyìí bí ìbá ti kọ́ lọ́n fi mọ̀ náà bèèrè àwọn náà lè mọ̀ ṣùgbọ́n wà dẹ́mi ẹ̀ padà sí lára wọ́n máa bí ní béèrè bùkù mọ̀dínùk mọ̀nàbíyùk wọ́n ni àwọ̀ àwòlà àdìrí àwọn èèyàn sọ ọdún èmi ò mi ò ráyè ní aláwọ̀ kò nígbà bẹ̀rẹ̀ tí wọ́n sọ wọ́n wà lú arábìnrin gbogbo tọ́lọ̀ bá dá pátá ni ó mọ̀ gbọ́ ariwo ìjìyà yìí àfihàn àtàlùjọ̀nù ni ò ní gbọ́ ìyá yóò wá pọ̀ kò pẹ́ yóò bá rún tó ń bọ̀ ìyẹn jẹ́gẹ́dẹ́gẹ́ mọ̀ bọ̀ wá ta ni wọ́ yìí àìmí náà ni wọ́ ìgbà àjẹbákan náà jẹ́ bó ló ṣe jẹ́ bó ṣe di ilé ayé òun náà lélẹ̀ so ní wọ́n á ní òkú ọlọ́mọ tí fẹ́ ráyè kó fẹ́ sùn so life mi òun ni wọ́n bọ́ sí náà fún mọ́ pé ní alihayatu albarzakhiya alihayatu albarzakhiya ìgbésí kásọpé ìgbésí ayé mi lòun náà kì í sọ̀rọ̀ oorun but iṣẹ́ àti ṣiṣẹ́ kò sáàyè mọ́ mo fẹ́ sin lọ́hùn kò sáàyè mọ́ mo fẹ́ ṣe dáadáa kò sáàyè mọ́ mo fẹ́ tún di kò sáàyè mọ́ so gbólóhùn yẹn ni ẹ má jẹ́ kí a máa bá wọn sọmọ pé òkú ọlọ́mọ kì í sùn gbólóhùn tí ò dáa ni. náà àwọn àwọn atẹ́wọ́gbọ́ rẹ àwọn àwọn kéèkàn bá bí ala ṣáàlè mọ́ fún wọn lówó a lè fún wọn ká farabalẹ̀ ká gbọ́ pé àbáyèṣọ́ adájú nílò ló ti fún ọgbẹ̀yìn máa ní wọ́n fún ọ àbáyèṣọ́ adájú báyìí wọ́n tẹ̀ fún ẹ tẹ́lẹ̀ ṣẹ́rí ẹ̀kọ́ la bùkátà jù a bùkátà ẹ̀kọ́ ẹ̀sìn tá a bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn jẹ̀mọ́ a mọ bá a ṣe lè rówó bá a ṣe lè náwó so àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ń fà tó dájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò sọ́nà tí wọ́n gbà wá owó bẹ́ẹ̀ ni kò sọ́nà tí wọ́n gbà náà ṣùgbọ́n tí a bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn a mọ̀nà àti wà á sì àwọn mọ́là tó ń tọwọ́ gbọ́rọ̀ yẹn nìyí àwọn ti sọ igba bára díṣẹ́ a gbọ́dọ̀ fún wọn ìfún wọn ẹ̀ ń bà wọ́n jẹ́ nìyẹn wọ́n wàá tó báyìí kò sí kankan tó ń ṣe wọ́n sẹ́yìn náà rí wá ó ah, gé létí ó gé nímú ó gé lápá kò sí kankan wọ́n máa kọrin máa rí yàn án la <laughs> ó jẹ́ níkan lórí facebook ẹ fi ń bú olórí olórí orílẹ̀ nàìjíríà kí ni kàn ní buhari ló kó máa yí àwọn ọmọ tó ń wí máa ń bí ààlà kò ní ìdá fún yí máa ń bí ààlà sọ́wọ́n yẹn ti sọ wọ́n di kọ́mẹ́dì so kókó àìfún wọn lówó àìfún wọn rárá káàsì máa ń fún wọn fojú pé ah, ẹ mùsùlùmí wọ́n jìnnà sẹ́sì tẹ́fẹ́tẹ́fẹ́ wọ́n jìnnà sí ẹ̀sìn mélòó nínú àwọn máa dára lẹ́gbẹ́ ń kírun mélòó nínú wọn ẹ̀rọ àwọn míì tí wọ́n já wọn tẹ́ pẹ́tọ̀ eléyìí ara rẹ̀ ò dápẹ́ bóyá ó ti fọ́ lójú bóyá àtàpá àtẹsẹ̀ kò sí ń bẹ̀ mọ́ lórí àwọn ìyẹn nìyí ẹ̀hẹ́n wọ́n bùkátà lẹ́ẹ̀kọ̀ọ̀kan káwọn ràn wọ́n lọ́wọ́ àwọn kankan wà tó jọ ọlọ́kùnrin wọ́n ẹlẹ́sìn Kano street ẹ̀rọ àwọn ọmọlá àbẹ́ afọ́jú ń bẹ̀ gbogbo léyìí àárọ̀ ìbàjẹ́ lọ́wọ́ ni ìsìláàmù ló gbógun ti ìwà ìmọ̀ ìmọ̀ tọrọ nǹkan láì Muhammad sallallahu ó lẹ́nikẹ́ni tó bá ń fi agbe tó ń tọrọ láì ṣe pé làlúrí dé irú làlúrí wo ni bóyá ọjà rẹ̀ àdánwò kọlù ilé rẹ̀ ó wó nǹkan ní rẹ̀ ó ṣòfò àbí nǹkan kan bẹ lọ́rùn ẹ̀ tó jọ́nà yàn tó fẹ́ gbọ́ bùkátà lórí ẹ̀ lórí àwọn yẹn nìyí tọ̀ ìsìláàmù gbà wọ́n láàyè kí wọ́n kí wọ́n tọrọ ṣùgbọ́n ní tí ẹ gbé tọ̀ ó ti wá sọ́ di iṣẹ́ ẹgbẹ́ bí àwọn eléyìí bá a ṣe mọ̀ láti kiri náà nìyẹn in fact tẹ bá dé Saudi yóò yà lẹ́nu pé bó làwọn mọ́là yìí ṣe dé Saudi wọ́n bẹ́ẹ̀ tí wọ́n àparọ́ ẹ̀wò pé má ṣe rí ọmọ àlùjáàbù ni o wọ́n wá sí báyìí ṣe rí ìgbà yìí a máa ṣe báyìí lẹ́yìn bá rí ẹ̀rọ bẹ́ẹ̀ àpágé wọ́n ti wá ó wá sí dúdú ṣùgbọ́n wà táwọn ọlọ́pàá Saudi àwọn Saudi ẹ̀sìn làwọn ti bára lò wọ́n kàn yọ géètì òbí ó kẹsẹ̀ yìí á sún pọ̀pọ̀ báyìí ibẹ̀ lẹ́ mọ̀ ìdẹ́rù bí bóyá bí gbàtẹ́sẹ̀ rẹ̀ gé ogun tí tí ó wọ aṣọ oríṣiríṣi ọmọ náà wọn ni ọlọ́pàá máa ń kó wọn bẹ̀ ni but ní nàìjíríà wa ní ìgbà yìí ẹ mọ̀ ẹ mọ̀ náà wọn ẹ mọ̀ bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ni wọ́n ẹ mọ̀ bẹ́ẹ̀ yes ìgbà tí gómìnà Fáṣọlá tó bẹ̀rẹ̀ sí ní kó wọn wọn tún kọ̀ndẹ́mù kínní ni so ìwọ tó bá ń fún wọn lówó ò ṣe sàárà o òṣìṣẹ́ pẹ̀lú àwọn tó ń fún wọn ò àìsàn ní àfún wọn àìrẹ̀yàn lọ́wọ́ lórí ìbàjẹ́ wọ́n ti sọ ti ṣe ẹni tára rẹ̀ ò bá dápé táwa náà mọ̀ ẹ̀hẹ́n láti mọ̀ kótó ẹni yìí kò sọ di irú ìgbé bá rí bẹ̀rẹ̀ nìkí pé yóò sọ ni pé iṣẹ́ tẹ̀mí iṣẹ́ àgbẹ̀ ni yóò adókò òbí ni wọ́n ń kọ́lé òbí ìlú àwọn tẹ́ rí yẹn wọ́n ń kọ́lé nílùú wọn ẹ̀rọ ìbí ni ẹ̀rọ ẹ̀lọ́ máa kọ́ ah, oníbàárà tó ń ra fóònù tó ń pé gíní wọ́n sọ pé òlówó lọ́wọ́ ó lè ta fóònù rẹ kó fi róúnjẹ so àwa ní ká mọ aláṣìṣe so ìyẹn nìyí kò ṣe ẹ̀kọ́ Islam ká mọ iṣẹ́ àgbẹ̀ kò sí nínú òfin Ọlọ́run kò sí Islam takò ó takò gán gán ní ó takò ó fẹ́ kó ní kálukú wa ká níṣẹ́ lọ́wọ́ bóyá jẹ́ nù. another number number one number two number three number four number five six seven ẹ̀dá dúró seven yẹn báyìí sa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni after four after eleven táwọn ti lọ ẹ̀ ṣe bẹ̀rẹ̀ one and two. Sáàlù. Náà ìbéèrè tèmi ni pé mo gbọ́ kọ́rídà kan wípé atárkùlà yàtọ̀rí tàhírì. So ẹni wá ń fi kọ́rídà yẹn justify ẹ̀rùn. Um, àwọn fídíò àtọ̀ máa ń ṣe pé ànábì ṣe nígbà ànábì ò ṣe kò túmọ̀ sí pé èèwọ̀ ni tòun fẹ́rẹ̀ kẹyàn ju kọ́ídà. nọ́mbà túdà àtẹ̀káwọn aládùúgbò kankan àrí kí wọ́n yọjú ẹ̀wọ́n aládùúgbò tó ní ìbéèrè ìṣàlá máa fún wọn ní ìgbàlá yìí kọ́mà bọ̀. ìbéèrè tèmi ni pé ẹni tí ó wà lábẹ́ ọ̀gá ó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá náà ọ̀gá wa wọn níṣẹ́ kan ṣùgbọ́n ṣẹ́ tó wọ́n yìí ó jẹ́ bí aṣẹ́ kófù náà àbí kí wọ́n kó lọ ṣiṣẹ́ nínú ilé ìjọsìn ibì kan tó yẹ ká lọ́ọ́ kí kófù lédè ṣé yóò ti jọ ọ̀gá yẹn láti ṣe ni àbí ló sọ wọ́gà pé mi ò ṣe náà ni. ọ̀gá ránṣẹ́ kó lọ ṣẹ́nu church ṣé kó lọ ṣe ìnáwó kó alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah ẹni tí qaida àkọ́kọ́ ìbéèrè àkọ́kọ́ at-tarku la yaqtadi at-tahrim qaida ní lọ́dọ̀ àwọn àlùfáà torí pé gbogbo àwọn nǹkan yẹn ni àwọn àlùfáà sì ní ló nítumọ̀ sábà ní al-amru yaqtadi al-wujub an-nahyu yaqtadi at-tahrim at-tarku la yaqtadi. at-tahrim ìtumọ̀ rẹ̀ ni pé ànábì gbé nǹkan kò ṣe é ògèdè pa tí ì sí pé haramu ní nǹkan yẹn so kò tí ì sí pé haramu ní àìṣe nǹkan yẹn àmọ́ lè túmọ̀ sí ó lè túmọ̀ sí pé kò dáa èmi ò èmi ò nífẹ̀ẹ́ sí àwọn àwọn òbò láti fẹ́ lò ó tó bá já pé nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn ni pé ànábì gbé jù sílẹ̀ so yóò jẹ́ makiro tó bá já pé ẹ̀sìn ni yóò jẹ́ makiro ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ láwọn afáàbí máa ń sọ pé li kulli qa'idatin istisna li kulli qa'idatin istisna gbogbo qaida ló tún ní àyàfi ló tún ní àyọkúrò pé in tá a sọ yóò so a lè rí èyí tí ò ní bá a lọ bẹ́ẹ̀ o tí ó túmọ̀ sí ta ní ò túmọ̀ sí yóò àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní kọ́rídà ń sọ ṣùgbọ́n a lè rí lábẹ́ náà tí ó túmọ̀ sí tí à ń sọ pẹ̀lú kọ̀rínà pẹ̀lú tí àkíyèsí àsomọ́ so atarkula yaqtari tahrim pé kì í ṣe haram so ó lè túmọ̀ sí makruh irú ẹ̀ nígbà anabi sallallahu alayhi wa sallam tó ń tọ̀ tẹ́nìkan sálámà sí ànábì lórí ìtọ̀ ànábì òde nìyẹn lóhùn kò dá sálámà padà sonibẹ̀yìn àríkọ́ ànábì gbé dídáhùn sálámà ó gbé jù sílẹ̀ ṣùgbọ́n létà ànábì kan ó padà sọ pé kò sí nǹkan tó kàn fún mi láti dẹ lóhùn sálámà illa annani akrahu an akrahu an akrahu Allah ala ghayri tahara aw kama qala ń ṣe ọlọ́run ọba ní torí wípé mo kórìíra àti máa rántí ọlọ́run nígbà tí n bá sí ní ìmára tí n bá ti sí ní ìmára mo kórìíra àti máa rántí ọlọ́run pẹ̀lú orú òṣìṣì yẹn sọ́wárí pé bí oníṣẹ́ ọlọ́run ọba já mọ̀ pé gbígbé jù sílẹ̀ tó ń gbé sálámà jù sílẹ̀ lórí ìtọ̀ yẹn torí pé òun ò sí lórí ìmára ni bàtà anábì padà dá sálámà yẹn padà anábì ṣàlùwàlá lẹ́yìn àlùwàlá ló wá dẹ́ nìyẹn lóhun sálámà rẹ̀ lóṣù wá ṣàlàyé so ibi yìí làwọn afa ti sọ fún wa pé anábì gbé nǹkan jù sílẹ̀ ò tí ì túmọ̀ sí pé ká sọ pé haram ni ẹ̀rí pé anábì gbé jù sílẹ̀ ni haram ni so a ní tún ní haram ìpìlẹ̀ rẹ̀ ni pé makiruhu ni táwọn afa àjẹjẹjẹ ká mà nìyẹn lábẹ́ ẹ̀sìn pé makiruhu ni so kẹ́nìkan wá fẹ́ lo wípé tánábì bá gbé jù sílẹ̀ kò tí ì sọ di haram ẹnìyàn ò tí ì kó kò tí ì gbọ́ fíkì wàhálì yẹn yé fíkì wàhálì yẹn ni pé kì í ṣe haram ṣùgbọ́n máa dúnà haram in tó bì lóòrò haram ni so òun náà ni pé màkìrúwò ni aslu nìyẹn lẹ́bìrì pé ìgbà míì tá bá sọ pé al-amru yaqtadi al-wujub ṣé gbogbo àni amúrù máa ń jẹ́ wájib ṣùgbọ́n táwọn àbá ń ẹni pé tẹ́ bá ti rí amúrù kí n tẹ́ gbọ́ yìí sí ni pé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n gbà míì amúrù lè má jẹ́ ọ̀ràn àyàn ọlọ́run ọba sọ nínú Al-Qur'ani pé wa idha qudiyati s-salatu fantashiru fil ardi wabtaghu min fadlillah ọlọ́run ọba nígbà tí wọ́n bá ti kírun jùmọ̀ àtàn fantashiru fil ardi gbogbo yẹn fọ́nká sí orí ilẹ̀ wabtaghu min fadlillah kẹ wá arzikí káàkiri ẹ wá arzikí lọ so níbẹ̀ yẹn kẹ́nìkan wá ṣe kí kó kó jùmọ̀ kó gbalẹ̀ lọ kó lọ sùn ṣé kò ti yapa àṣẹ tọ́lọ́wọ́n bá pa mẹ́ẹ̀. ó ti yapa àṣẹ yẹn ṣùgbọ́n àṣẹ yẹn yìí ṣọ̀ràn yẹn àṣẹ yẹn ṣe kí ni kì í yẹn amúrò ní lóòótọ́ àṣẹ ni ṣùgbọ́n ìsìnbáàbò ni ìsìnbáàbò ni bẹ́ẹ̀ náà ni anáhayù tán bá kọ nǹkan fún yàn ṣe gbogbo àná ni máa jẹ́ haram náàyù náà lè jẹ́ makro tán bá kọ nǹkan fún yàn makro tó nísìnyí wá wípé a máa gbà kan láì break lákòókò ní sàti gba àwẹ̀ kan léni àwa sínú àwa kọ̀ǹtínú bẹ́ẹ̀ a tún ti gba àwẹ̀ mi so a da àwẹ̀ papọ̀ mọ́ mọ́ra wọn lẹ́ni tí ò jẹ́ kankan a da àwẹ̀ méjì àbí jù bẹ́ẹ̀ lọ́pọ̀ mọ́ra wọn so ẹni yẹn láàwẹ̀ kò jẹ́ sàárì kò sínú kò dẹ̀ jẹ́ sàárì àwẹ̀ tòní ti parí kò tí ì sínú dìsín sàárì tún dé kò tún jẹ́ sàárì ó tún wá kọ̀ǹtínú ó tún gba bẹ́ẹ̀. sòyẹ́ǹsì makaruhu ni torí pé kò bá àwẹ̀ rẹ̀ jẹ́ je kọ̀ fún wa anábì ṣe ó kọ̀ fún wa bọ̀tí nǹkan tó ṣe yẹn ò bá àwẹ̀ rẹ̀ jẹ́ ní kò dẹ̀ lẹ́sẹ̀ àmọ́ tó bá gba latara ko tí yóò gbà látara kó jẹ sàrí ó ṣínú ní ìbọ̀ fún un àwọn àpèjúwe pọ̀ tó já ẹ haram sì rí amúrò tí ò ní túmọ̀ ọ̀ràn àyàn bẹ́ẹ̀ ni tárìkù náà ìpìlẹ̀ tiẹ̀ náà ni wípé tànàbí bá gbé nǹkan kan jù sílẹ̀ nígbè jù sílẹ̀ wípé nǹkan tó lọ nínú ẹ̀ nǹkan tó lójú ẹ̀sìn ànábì wa gbé jù sílẹ̀ màkìrú ni ìpìlẹ̀ tárìkù ṣùgbọ́n ìgbà míì tárìkù lè padà jẹ́ haramu náà sòye ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ ni pé màkìrú ni sotori ẹ̀ láti wá ní túlẹ̀ ká máa kó gbogbo wọn pé ànájò ṣe ànájò ṣe wọ́n lídìí nísìnyí wọ́n ni èyí ó wọ abala míhun náà ni abala wípé nǹkan yẹn ànábì tí wọ́n bí lójú ayé rẹ̀ kò ṣe tàìrá àyè sì kọ́ gbogbo ọjọ́ ayé ànábì náà kọ́ ní fi ń jagun káàkiri so àsìkò tó lè fi ṣe mọ́lì nàbí náà ṣe kí ni ó wà tó mo bá ráyè rẹ̀ àwọn sàhábà náà ṣe kí ni wọ́n mọ pàtàkì ànábì àwọn tàbí wọ́n pàtàkì ànábì ní kí àwọn tí wọ́n já wọn lẹ́yìn lẹ́yìn tó ṣe kí ni ká tó gbé rí lásìkò àwọn pàtì ní ìfá ẹ wà anájò ṣé òtúmọ̀ sí haram ni kó wá lórúkọ ìdá èyí ò jẹ́ haram tó pé bídíà ni èyí ò so bídíà ni yíwọ̀n anábì ò ṣe ń ti torí wípé tá anábì bá ṣe ni kò bá jáde sìn nígbà tá anábì ò ti ṣe táwọn sábà ò ti ṣe táwọn ta ẹni tó bá ṣe lẹ́yìn wọn gbé bídíà wọnú Islam ni so abẹ́ bídíà láti tú ti èyí ò so eléyìí jẹ́ bó ṣe jẹ́ níwọ̀n bá ṣokò في تعليق لا نعم. خالد آه، آه، آه، الترك لا يقتضي التحريم نرى وقواعد توافا موانان لا في تمما توافا موانات في شيء ان في فواني على غويا وان كان نو ẹ̀sìn bí ìgbà tán bá mú al-amru yaqtadi al-wujub an-nahy yaqtadi at-tahrim at-tarku la yaqtadi at-tahrim so àwọn àfáà máa ń mú wánà láti lè fi ṣe ààlà kò kì í ṣe ààlà al-itlaq kì í ṣe pé àwọn àfáà wá túlẹ̀ kì í ṣe pé àwọn àfáà túlẹ̀ wípé ẹ lè rí tárùkù tí ó jẹ́ haram so yé mi ìmọ̀ bóyá ọ̀sáàzù ní nǹkan ní orí ẹ̀ hmm? so ọ̀rọ̀ tẹ́mi máa ń pẹ̀ ní ní dédé ohun tí wọ́n ti mo máa ń pẹ̀ náà jazakumullahu khairan bí ó ṣe rí gẹ́lẹ́ ni status wọn ṣàlàyé fún wa yìí so n tó tún jọ tó jẹ́ dàkejì ẹ̀ wọ́n á ní alifeel la yadullu ala ala al-wujub ànábì ṣe nǹkan kò túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn ni ṣé sọ ìfìmù tẹ máa ń kàrárà ilé ìgan nínú iṣẹ́ àgbọ̀mùtẹ̀ àwọn máa ń lo àfáàmì ní mọ́ṣáláyé ó yẹ so bẹ́ẹ̀ náà ni àtàrkù la yaqtadi at-tahrim so àwọn àlàyé tó yẹ ká gbọ́ yé ń bẹ̀ kó náà ti sọ yẹn so àwọn lára àwọn kọ̀wá yìí ló fi kìí yà ni ká sì gbọ́ yé tẹ́kìtì ó síwájú kọ́ ìdà ẹ̀hẹ́n fi yàtọ̀ ní máa ń gba lọ ni kílẹ̀ lọ́n sọ kílẹ̀ sọ pé ni wọn nǹkan náà sì pé kọ́ ni wọn kí kọ́ ìdà bá wọn tòtí kọ́dà bá ti fẹ́ forí bá fẹ́ kọlu text so wọ́n gbọ́dà nù kí ṣe gbogbo tí ànábì tànábì ò ṣe òun ló jẹ́ àràmù fún àwa tó ti yé ipá lè ṣe gbogbo ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì kí gbogbo tànábì ṣe lójú ọ̀nà yẹn fún wa naam kọ́ídà nìyẹn naam àwa rí ẹ̀rí tó sọ fún wa pé fa inna kulla bid'atin dalala bó lẹ́ ṣe bá yanjú yẹn pé àdádálẹ̀ tó bá nǹkan tuntun lẹ́sìn haramu ni so gbólóhùn pé àtàríkù láyà kìtẹ́rí àtàrím kìí ṣe bí àwọn nǹkan tó ti jókòó nínú ẹ̀sìn àbí nǹkan tó yàtọ̀ pé tọ̀ bánàbí ò bá ṣe àìmọ́ ṣe tánàbí ò ṣe kìí ṣe pé kò láǹfààní àṣìṣe ànábì ò ṣe ni irú yẹn kọ́ la ti máa ń lorúkú irú yẹn irú àpẹẹtọ́ mú wá pé eré nìyẹn yorùbá gẹ́tì ẹ̀ so àlàyé tó wà lórí kọ́lídà yẹn ń bẹ ṣùgbọ́n níbi tẹ́rì bá ti gbà dànù àjò kọjá dànù ànábì ṣe nǹkan tó túmọ̀ sí pọ́nrán yẹn ni kò túmọ̀ bẹ́ẹ̀ ànábì ò sì ṣe nǹkan tó túmọ̀ sí pé haramu ni kò túmọ̀ bẹ́ẹ̀ náà ṣé àwa lè lò lórí ìrun wákàtí márùn atarik ànábì ò ṣe nǹkan kò kí ìrun wákàtí mẹ́jọ láyàkítẹ́rì ẹ̀tàrí tó túmọ̀ sí pé àwa lè kí wákàtí mélòó àwọn náà gbà ní torí pé rí tẹ́kì tó fi yẹn nílẹ̀ tó bá ti lè rí tó fi fún ilẹ̀ báwọn ni àní gbọ́n gbé kọ́lé àyìn wọlé so ok kí ló dé tánà bí òfìṣe mọ́lúdì kò ṣe ni àìmáwá ṣe rẹ̀ tó túmọ̀ sí pé ó jẹ́wọ̀ fún wa káwa ṣe bẹ́ẹ̀ ni torí pé kò sí nǹkan tó kọ dí ànábì kó mọ̀ ṣe àyè rẹ̀ wà àsìkò rẹ̀ wà sábàbí rẹ̀ wà ìbò ló lọ́jọ́ bí wọ́n ló lọ́jọ́ bí náà sígbà táwọn so kọ́ídà yẹn nìyí kò ṣeé lò nílùú bẹ̀yẹn so eléyìí ni àfikún tí mo ní lórí ẹ̀ ọlọ́run náà. now ẹni tí ọ̀gá rẹ̀ ní kí ó lọ ṣiṣẹ́ nínú ṣọ́ọ̀ṣì pé ṣé ó lè kọ̀ bẹ́ẹ̀ ni ó lè kọ̀ torí pé lábẹ́ òfin ṣẹ̀rẹ́ Islam Islam ò gba mùsùlùmí láàyè kó lọ ṣe nǹkan kan láàyè ibi tí wọ́n ti ń sin nǹkan níyàtọ̀ sí Allah so òfin Islam ni òfin ọ̀nà àwọn sọ́ọ̀lù sọ lẹ́ẹ̀kan wípé mùsùlùmí gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ bí ó ti wá owó bí ó ti rí owó àti ibi tí ó ná owó yẹn sí kò ń ṣe pé kákan wà áfà pé ká wá owó ká dẹ̀ rówó nìkan so a mọ ẹ̀kọ́ wo la fi ń wówó ibo la ti ń wà bó se ṣe náà so lára abi tí àti kí ń wa òun náà ni pé ká gbé iṣẹ́ kan fún wa ní tó jẹ́ṣẹ́ tá a mọ̀ iṣẹ́ wa ìpìlẹ̀ ni pé kì í ṣe haram àmọ́ ibi tí wọ́n ti fẹ́ ká lọ lo iṣẹ́ yẹn ibi tí ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí náà ti jẹ́ ká ti lò ó àní lò ń bẹ̀ àní ṣe kí ni àní lò ń bẹ̀ tó túmọ̀ sí pé a ti mọ iṣẹ́ kan máa ń sìn kò tú wàhálẹ̀ yìí pé gbogbo obì náà láti lè lo iṣẹ́ ara tá à ń sọ náà nìyẹn pé mo mọ iṣẹ́ kan sí òtí túmọ̀ sí pé gbogbo obì láti lè lò ó lè níbi tó ò ti nílé lò náà sòtórí ẹ̀ mùsùlùmí ò lè lọ ṣe nǹkan kan nínú ilé ìjọsìn tó yàtọ̀ sí mọ́ṣáláṣí ẹlòmíì bẹ mùsùlùmí wọn lè gbé fún gẹ́gẹ́ bí developer pé afẹ́kẹ́ bá wa kọ́ ṣọ́ọ̀ṣì mùsùlùmí dẹ̀ ni ọ̀nà tó máa wá dààmú yóò máa mú yẹ̀pẹ̀ yóò máa mú gíráfù yóò máa kó símẹ́ǹtì wọlé yóò máa já búlọ́ọ̀kù kílẹ̀ ń kọ́ ni a ó gba kọ́ńtrákì ṣọ́ọ̀ṣì kan ni so tó bá jẹ́ mùsùlùmí òdodo in tó ń ṣe yẹn ìbínú ọlọ́run ọba ni ó ń wá sọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ọlọ́run ọba kọ̀ fún wa níbi ká máa kún àwọn èèyàn lọ́wọ́ níbi ìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba sì pa wá láṣẹ ká máa sọ̀pọ́tì àwọn èèyàn ká máa ṣe lórí ipa òfin ọlọ́run ọba má ti bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n tó bá yàtọ̀ sí pé ṣọ́ọ̀ṣì àbí ilé ìjọsìn míì tí yàtọ̀ sí mọ́ṣáláṣí kò sí láì fi kí iṣẹ́ pa mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí pọ̀ lápèjúwe ní kó wá bò ń ṣe nínú ilé òun bóyá fánù ẹ̀ ló bàjẹ́ ni bóyá wáyà ilé ẹ̀kan ló fẹ́ ṣe ni bóyá pọ́ńpì máṣíìnì ilé ẹ̀ ló fẹ́ ṣe ni ó wá ní kó wá bò ń ṣe so ìyẹn islam ò kọ yíùn èèyàn lè ṣe yíùn so èèyàn lè ṣe ìyẹn gbogbo ẹni tó bá wù gbogbo wa a lè ṣe fún ìyẹn jẹ́ bá níyàn ṣe oṣù jẹ́ wallahu a'lam afẹ́yìn jákà fún àwọn ìyàwó àwa pè wọ́n wọ́n wá pè wá pé ká mọ́ wọlé bí ọdún kùjọ́ mẹ́ta wọ́n ti yan jákà tàwọn ṣé yóò mọ̀ jẹ́ jákà náà ni àbí káyàn ìmí káyàn ìmí fún wọn. Nam alhamdulillah wa salatu wa salam ala rasulillah tí a bá níkàpá ó sì hàn nínú béèrè pé a níkàpá káyọ̀ mí fún wọn yẹni tí yóò fi wá ní fọkànbalẹ̀ kódà tó bá dá sí pé wọ́n yọ oúnjẹ ọdún tó ti yí wọ́n yọ oúnjẹ ọdún àti fẹ́ yọ mí lé wọn lórí kò sáàbùrú náà gbogbo ẹ̀ sọ́dá pọ̀ náà rẹ̀. three and four number three and four. asalaamu alaykum wa rahmatulah. náà ìbéèrè mi ni pé the skin ta ló gbé ẹ̀ka tó lè fi fún ṣé ẹ̀ka kan ló ní àfọwọ́ àti gbàgbé ó lè gba méjì sí mẹ́ta. number five ẹjọ́ ronú number five kò wá ó yára yára yára. àwọn nìkan bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bímọ ní àárọ̀ ọjọ́ ọdún pé ṣé zakatu fi tu iṣẹ́ ti dọ̀rọ̀ yàn lórí rẹ̀. àwọn àìsàn tó ah, ìbéèrè mi ni pé ah, àwẹ̀ tí àwọn èèyàn máa ń gbà náìtì wọ́n máa ń gba ṣùgbọ́n ṣùgbọ́n ah, mo fẹ́ fẹ́ bá àtàlẹ́ rẹ̀ then ìgbáwájú kọjá níwájú òun ló bá àtàlàyé nípa ẹ̀. nam lórí ìbéèrè àkọ́kọ́ pé ẹni tí ó lẹ́tọ̀ sí jákà táwa fẹ́ yọ fún un yẹn ni pé ṣé ó lè gbà jù lọ́dọ̀ ẹnìkan lọ ká mọ̀ dájú pé jákà àmọ́ yọ fẹ́ni tí kò ní nǹkan tí ó jẹ níjọ ọdún àbó ní kò tó tọ̀ bí èèyàn mẹ́wàá bá yọ fún ọ torí pé o ò ní eléyìí wá ogbó wá tòun náà wá ogbó wá tòun náà ìwọ náà wá wulẹ̀ báyìí wá rí pé tó wà ńlẹ̀ ó ti ju tí wọn náà lè jẹ ní ọjọ́ ọdún yìí wọ́n kàn ti dolówó ìwọ náà ó tún yọ àyàfi tó bá dá sí pé gbogbo àwọn tá à ń sọ yìí wọ́n wá sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tá a ti kínú ìdì tán so ọlọ́run lóru ẹ̀ lọ́rọ̀ nìyẹn ṣùgbọ́n before eid wàá yọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì <laughs> nam ọmọ tí wọ́n bí ní àárọ̀ ọjọ́ ọdún ṣé dákà jẹ́ ọ̀ràn yẹn lórí ọmọ yẹn kò jẹ́ ọ̀ràn yẹn lórí ẹ̀ torí pé Abi, lẹ́yìn ìgbà tí oòrùn ti wọ̀ tá a bá bí síwájú kóòrùn tó wọ̀ tọ̀ jákàjọ́ ọ̀nà yàn lórí ẹ̀ tí bàbá rẹ̀ tí ó sàn ṣùgbọ́n àbí lẹ́yìn tí oòrùn ti wọ̀ tán so tó fi débi àárọ̀ ọjọ́ ọdún dáka iṣẹ́ ọ̀rọ̀ yẹn lórí bàbá rẹ̀ kan yọ ọ́ lórí ẹ̀ àmọ́ tó bá ní kan ṣe olódà súnnà ni tó ti yé torí pé ìgbà tí jákà yíyọ jọ́ràn yàn lórí mùsùlùmí ẹgbẹ́ bá ìṣàlàyé òun nígbà tó òun bá ti wọ̀ ó kù bá kú síwájú kí òun tó wọ̀ jákà ò sí lórí ẹ̀ òkú wá kú lẹ́yìn ìgbà tí òun ti wọ̀ òun tọ́lá torí kò sí oṣù kankan táwọn amọ́lé nìyí àti gbàgbé yẹn òun tọ́lá ọ̀lá tọ́sí kọ́ yẹn <laughs> wẹ́ẹ̀sì <laughs> òun tọ́lá tó bá fi lè wọ̀ tọ̀ òkú wá kú lẹ́yìn tóun ti wọ̀ kọ́ tó pín ogún rẹ̀ wọ́n yọ jákà jákà ti dọ́ràn oṣù dọ́ràn lórí ẹ̀ ẹni tó ṣàkídù pẹ̀lú obìnrin lẹ́yìn ìgbà tí eh, bífọ́ kò tó pé wọ̀ tọ̀ kíyàwó bá ní kápá ó ti wà lọ́rùn ẹ̀ lọ́nà yẹn wọ́n tó bá lẹ́yìn ìgbà ti wọ̀ tọ̀ ìyàwó ní pé kì í tí wà kò tí abẹ́ kò tí ì lókun ẹ̀ lọ́wọ́ so àwọn kan wọ̀nyẹn á kọ̀nsídà rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ tí a bí síwájú kí oòrùn tó wọ̀ dà ó ti di ọ̀ràn yàn ká yọ zàká lórí ẹ̀ tí kì í ṣe ọ̀rọ̀ kéèsì ọmọ tó ń bẹ nínú oyún mọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí oòrùn wọ̀ làwa bí ọmọ náà kì í ṣe ọ̀ràn yàn bẹ́ẹ̀ náà ni ọkọ tó kọ ìyàwó síwájú kí oòrùn tó wọ̀ so ìyàwó padà wá ní kápá kò sí tó kàn án lórí <laughs> ṣùgbọ́n tó bá kọ lẹ́yìn ìgbà tí oòrùn ti wọ̀ tọ̀ so tó bá tóòrùn ò bá lè ṣe ọkọ lè ṣe tó yẹ pé tọ́lá kọ àkọ́kọ́ àbí kejì ni ọkọ lè ṣe sọ wọn àlàyé yẹn ni agbọ́dọ̀ dì mú kí ni ìbéèrè rẹ̀ àwẹ̀ 90 kí yẹn gbọ́ àwẹ̀ Rajab oṣù keje oṣù kẹjọ oṣù kẹsàn-án eléyìí ò sí nínú súnà anábì sallallahu alaihi wasallam ẹ̀sìn tí anábì mú títí kìí ṣe ẹ̀sìn pákáleke ní tó máa ń yẹn ṣe ni pé wọ́n fẹ́ sin ọlọ́run tó gòǹgó ju bánábì ṣe sin ọlọ́run bá lọ oṣù tánábì máa ń gba ọ̀wẹ̀ nínú ẹ̀ lẹ́yìn rọmọdánì tó jẹ́ ọ̀ràn yẹn gbogbo mùsùlùmí oṣù tó máa ń gbàwẹ̀ nínú ẹ̀ táàrí lóṣù mi kó gbàwẹ̀ kó pọ̀ tó bẹ̀ ṣàbánì ni oṣù yẹn ni oṣù ìkẹjọ wọ́n ló máa ń gba ọ̀pọ̀lọpọ̀ yóò fẹ́ lé ìgbà tán ṣùgbọ́n rọ́jàbù kò sí nínú súnà anábì sallallahu alaihi wasallam ìpè anábì àmọ́ gba rọ́jàbù lẹ́yìn àwọn àwẹ̀ tánàbí máa ń gba ìjọ monday ìjọ thursday àtẹ̀yí tó tún júwe fún àwa náà so àṣejù òun ni kí ẹ̀rọ fẹ́ gba àwẹ̀ ninety days máa gbá lọ ìwé ìlú ninety days ó sì kù oṣù mílẹ̀ wọ́n gba Eh, thirty times twelve yóò ti rí lọ bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tó wà nínú ọdún ok ok eh, eh, ṣe ti ẹ̀ ti sixty five naira rí máa gba lọ bẹ́ẹ̀ yes máa gba lọ bẹ́ẹ̀ torí máa gba lọ wọ́n ló rí ra rẹ̀ ó sì ra rẹ̀ mọ̀ ká má ní ara wa lára anabi sallallahu alaihi wasallam ní inna hadha dín yusur ẹ̀sìn islam ẹ̀sìn ìrọ̀rùn ló bá dé walan walan shadda ahadun àdínà illa ghalaba ẹnìkan ò lè lé mẹ́sìn ó yà para rẹ ni tẹ̀sí ẹnìkan ò lè lé mẹ́sìn ìwọ ló yà ṣera rẹ léṣe hmm? so ẹnìkan ò lè lé mẹ́sìn kí o lè kó mọ́ so ìwọ̀ntúnwọ̀nsí lọ́lọ́run bá fẹ́ tó bá yẹ pé èèyàn bá lẹ́mí àti gbàwẹ̀ dáadáa ká gbàwẹ̀ ká fi kọ́ṣe oṣù lá Muhammad sallallahu alaihi wa sallam ọjọ́ Mondays ọjọ́ Thursdays thirteen fourteen fifteen nínú oṣù kọ̀ọ̀kan asura àwẹ̀ ń bẹ eh, tó bá di oṣù táwa yìí lóṣù kẹsàn-án àmọ́ àti bọ́sí oṣù kẹwàá oṣù kọkànlá oṣù kejìlá before ten days àwẹ̀ bẹ́ẹ̀ máa fẹ́ gbà so ìṣòro orí bẹ́ẹ̀ dáadáa so àtìgbà àwẹ̀ ó pọ̀ dáadáa fún wa ká má ṣe àṣejù níjó jẹ́ kí àgbàlagbà míì kí wọ́n kí wọ́n lu ẹ̀ wọ́n ti wọ́n gbójú ọjọ́ orí wọn lọ nìyẹn nígbà tí a máa gbà ẹ̀rọ ninety days níbo la ti rí yẹn nínú ẹ̀sìn Islam tírafíkì wo ló sọ Málìkì ló kọ́ ni àbí Ṣáfì yìí àbí ábàlí àbí ànàfí tíra ni kò sí sọta bá fẹ́ gbéra wa lóhùn gbẹ̀ṣẹ̀ dáadáa ẹni ká muhammad sallallahu alayhi wa sallam anábì sọ fún àwọn sàbí pé ẹ gba àwẹ̀ àgbáyípo àwọn àgbáyípo ni pé ó gbàwẹ̀ lẹ́nìí kò wá túnu ó tún wá kọ̀tínù lọ́la àwọn sàbí wa ní ìwọ náà máa ń gbà ó ní bẹ́ẹ̀ ni òun á máa gbà torí pé ọlọ́run ti yan àwọn màlẹ́kà fóun tó ń fóun jíjẹ àti mímu sẹ́yìn ní àwọn sàbẹ̀ láwọn ò ní tọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àwọn sàbẹ̀ tó ń gbọ́ pé tó ń gbọ́rọ̀ yìí sí pé ànábì ò ṣe léèwọ̀ fáwọn ó kàn gbà wọn níyànjú káwọn mọ́ gbà lòun wá bẹ̀rẹ̀ sí ní gbà ó tàn kábàámọ̀ ó kábàámọ̀ ó gbó tuntun pé ah ànábì ti sọ fún wa ká má ṣe o ṣùgbọ́n mo fọwọ́ kékeré mu ni so ẹ̀sìn Islam kì í ṣe nígbà tá a bá tó kó nira bára wa tá a bá tó nira rárá ṣàbẹ́n ànábì àmọ́ gba rọ́jà mi ò rákọsílẹ̀ fún ramadan ànábì àmọ́ gba tábà tún tún tán nísìn ṣètò ṣàwálì ń bẹ súnà nìyẹn tó ká àwẹ̀ àwẹ̀ súnà tá a gbà wà nílẹ̀ ju pé káwọn là àwẹ̀ ninety days lọ mọ́ gba mọ́ gba ọdún kan lọ àìsí gba àwẹ̀ ọdún tó bá tún wọ̀ ẹ̀kọ́ tún lẹ́nu àti gba àwẹ̀ ànábì ni mọ́ gba àwẹ̀ ànábì dáúdà gbàlẹ́ni mọ́ gbàlẹ́ni mọ́ gbàlẹ́ni mọ́ gbà so ìlànà anábì ti tó fún wa jẹ̀mọ́ kọ́nà kò sùn àní ìsìnkọ́ mọ́. nam ìgbáwájú ẹni tí ó ń kírun kọjá eléyìí ẹ̀sìn takò ó àìgbáwájú ẹni tó ń kírun lókun ìgbà tóun náà nìyí bá ní gàga tàbá fẹ́ kírun á ní gàga eléyìí láti mọ tipẹ́tipẹ́ lọ́dọ̀ àwọn bá wa wọ́n lè lo wọ́n lè dágé wọ́n lè gbé tábìlì wọ́n lè gbé síwájú bó ṣe wà nínú súnnà nìyẹn ṣùgbọ́n tó fẹ́ kírun náà nìyí ó ní gàga tí wà gbé síwájú táàpẹ̀ ní sutura tó bá dúró dèdé gùn mẹ́ta tó wà ní foríkalẹ̀ dèdé gùn ọkàn bá fáwọn náà sì ṣe ṣàlàyé ẹ̀ nìyẹn nà lẹ́yìn eléyìí ẹni tó bá wá fẹ́ kọjá láàrin wa àti gàgá tó ń bẹ níwájú rẹ̀ mọ́ gbà fún un kó àná ibi sọ débi pé bẹ́ẹ̀ nìkan bá ó fẹ́ kọjá oníkómọ kọjá ó tún fẹ́ kọjá oníkómọ kọjá òun fọwọ́ gbà báyìí òun fọwọ́ dà padà ló bá fẹ́ ṣagídí àná ibi ní falẹ̀ yóò kọ́ kí lù hù fáliyù kọ́tìlù wú fáliyù kọ́tìlù wú anábì ní bàjá bàjá anábì ò ní o pa jésù àfáà tó sọ pé fáliyà kùtùlù ṣe pé ibi tó ń lọ kàn ibi tó ń lọ sí hàn sí wa nísìnyí àbí gbogbo àwọn afáwọn ní súnà àwọn tó ti kú ní wọn kọ́ lọ́n bá wa kẹ́ àwọn tó ṣẹ́kù kọ́ kó bá wa pẹ̀lú wọn wọ́n ti là lójú lórí gbogbo àwọn àdánwò tá à ń rí nílẹ̀ Yorùbá nísìn tipẹ́tipẹ́ nineteen three lámọ́sá fún ẹ má fi alkọọ̀lẹ̀ má fi alkọọ̀lẹ̀ nígbà ọ̀rọ̀ kàlámù nàfsání kàlámù nàfsí tó ṣẹlẹ̀ nísìn kò bóní súnà lójijì a ti mọ omi tó mu a sì mẹ́ni tó rọ́ lómi so but tí ẹ bá yẹn lọ sálkàn ẹgbẹ́ ńlá alkan àti gbọ́wọ́ àti tó wọ́n yìí gbọ́wọ́ àti tó gbogbo àwọn tí wọ́n ti fún wa yẹn ní alkọ̀ọ́ wàláhí oore ní o àìjẹ́bẹ̀ ìdààmú tọrọ tẹniyẹn sọ ẹ̀rí tó kó àwọn èèyàn kan sí tán sí kó ọ̀rọ̀ rẹ̀ jẹ́gẹ̀ níyì bó ṣe ń sọ láti ìgbàgbọ́ tí ń sọ̀rọ̀ wọn wọn ẹni yóò kó oníṣúná mi sínú but alhamdulillah so fali yóò kọ́ tí lùú anábìrin kò bàjá hanabi sọ ni ó pé fa innahu ma'ahu qarin torí pé ṣètọ́nì ṣètọ́nì rẹ̀ ń bẹ lára ẹ̀ tó fẹ́ mú kọ lu òfin ọlọ́run kò sì gbọ́dọ̀ gbà fún. àlìmọ́ ni ẹ ṣé àti máa ṣe àyẹ̀ tó ń kírun lọ́wọ́ ṣé àti máa ń báyàn jà bí ẹ̀ ń bá jẹ́ sójà tó máa ń kírun tó bá ń dagun lọ́wọ́ ìyẹn máa ń kírun. ṣé o kí wá ní ìtumọ̀ yẹn orí jò nísìnyí òun kírun lọ́wọ́ jò ànípò kírun náà ni. ẹ gbogbo gbì yìí wọn ìmọ̀ni ìmọ̀ni ìdí ẹ̀jú tànábì lọ so jama kókóró ni pé tá a bá ń kírun lọ́wọ́ á ní gàgà tóbìnrin bá kọjá níwájú láàrin wọn àti gàgà ogun tó ti bàlágà ìrun ti bàjẹ́ o ajá dúdú kọjá ó ti bàjẹ́ o kẹ́tẹ́kẹ́tẹ́ kọjá ó ti bàjẹ́ o wọ́n náà ah, kí ló rí ajá dúdú gbogbo àwọn nǹkan wọn ọ̀rọ̀ ẹ̀sìn ni tó ti yé ọ̀rọ̀ ẹ̀sìn torí ẹ̀ láti kọ́kọ́ pé ṣàádà síwájú ká tó kírun wa anna muhammadan abduhu wa rasuluhu wọ́n tàn án bèèrè pé báyìí tó yẹ pẹ́ káná bíbi ní adájúdú kí ló ṣe adájú ada pupa kí ló ṣe obìnrin tó bàlágà tí ò ṣe ọkùnrin ti ti a bá ti lè gbẹ̀sìn ká diwọ́lẹ̀ ni so eléyìí jẹ́ ẹ̀kọ́ àìkírun ká má ní gàgà tó ẹlẹ́mìíràn á ètí ó bá ní ìbẹ̀lẹ̀ ẹ̀kọ́ wà ó wà kọjá ní ibi tí wọ́n rò pé ibi tí ẹ̀kọ́ wà ẹni wà kọjá lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n tí ó kírun náà ni òun náà ní dàda ọmọ ọ̀tá ààrẹ. náà ẹni tí ó tàbá ń kírun jẹ̀mọ́ ká tún gbọ́yìn náà yé à ń kírun jẹ̀mọ́ àwa tá a bá wà lẹ́yìn mọ́ọ̀mù ọ̀rọ̀ tó nílẹ̀ ni pé àwa ò nídìí gàgá ìmáàmù ni ó ní gàgá lónìí sútúrọ̀ èyí tí màmú bá ti ṣe ó ti gbé tàwa jẹ̀mọ́ tó dájú pé tọ̀ à ń kí jẹ̀mọ́ nísìn ẹnìkan nínú wa tó wà lẹ́yìn ìmáàmù òun só òun ó gbà ní wa gbọ́dọ̀ ṣe kọjá so yóò mọ̀ gbà ní wa lọ náà ni àti pé yóò mọ̀ gba sáàfù lọ kò kó nìlábà tán tẹlifíṣàn rẹ̀ wọ́n bá yẹn kírun mọ́kà ayé kọjá níwájú àwọn jẹ̀mọ́ torí pé ìmáàmù la gbọ́dọ̀ kọjá níwájú ẹ̀ ṣùgbọ́n tá a bá ti ń dárùn kí fún ara wa tá a kí jẹ̀mọ́ àìgbà kẹ́nìkan gba iwájú wa kọjá láàrin àwa àti dàgá wa Allahu a'lam. Jazakumullahu khairan a kí àwọn àpá ibi tí a fi ètò yìí kọ́ ni a àwọn ẹ̀yà tí wọ́n gba lẹ́kṣọ̀ yìí àwọn kò gbìyànjú ọlọ́run sọ wọn ní ẹ̀sìn rẹ̀ àdúgbò àti àti gbà náà ṣùgbọ́n àwọn ilé ni mo fún ní ẹ̀hẹ́n mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ subhanaka Allahumma wa hamdika ṣẹlẹ̀ láìláìlà ìsáàsì ẹ̀fọ́ kan tó nílé ẹ bá tẹ